والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الرابعة والثلاثين وما بعدها من سورة الأعراف أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون اللهم بارك إن آية مرلتري آية ثانية لله هنا سورة الأعراف وصلى إخوة نكبر بسجايك وقالوا ما فوقان gbogbo ọjọ́ kọ̀ọ̀kan gbogbo èèyàn kọ̀ọ̀kan ni ló nígbà tó lọ́wọ́ bá dá fún àsìkò tó lọ́wọ́ sì dá fún ní kálukú wípé yóò filẹ̀ ayé sílẹ̀ ìgbà náà ni yóò filẹ̀ ayé sílẹ̀ lásìkò yóò bá dìtò kò sẹ́ni kankan tó lè kán nìkan lójú kò sì sẹ́ni kankan tó lè mẹ́nìkan kú ò ṣáájú kọjọ́ tó lọ́wọ́ bá dá kó tó di pópé ọlọ́ni wọlé kọlẹ̀ ọmọdún ẹ̀dẹ́m gbogbo ọjọ́ kọ̀ọ̀kan gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan iná wọn ni wọn ní ìgbà tó lọ́wọ́ bá dá fún wa ìjọ tó lọ́wọ́ bá dájọ́ ẹ̀mí gbógun lé lórí ní ìgbà tí ọjọ́ ìbá tó pé ẹni wọn tó di ẹni tí ó sì má bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tó lọ́wọ́ bá dájọ́ ẹ̀mí gbógun lé lórí gbọ́dọ̀ oníkálukú ọba tí ìpè kò ní lọ ẹni tó lọ́n ti dájọ́ ẹ̀mí kíkúrú lé lórí bẹ́ẹ̀mí rẹ̀ tó kúrú yìí ibi tó bá kúrú ma tó bá ti pé òun náà ń lọ nìyẹn o ìdí nì tó fi jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan tá a wọ́ sílẹ̀ ayé rẹ̀ ọ̀kọ̀ọ̀kan náà là máa lọ ìgbà tí àkókò kálukú bá ti pé kò sí ti dá ní dúró kò sí ní tí múni mọ́lẹ̀ àìsí ìpé àsìkò ńlá àìsí ìkó ọmọnìyàn lásìkò bá ti pé ńkọ́ ìkù ti yá nìyẹn torí ẹ̀ adúgbò fọlọ́ tó ṣe ìpè ìpè gbogbo yìí àsìkò tí èèyàn lọ yìí ọlọ́run ló pé gbogbo rẹ̀ ọwọ́ ọlọ́run lọ́wọ́ eléyìí tó láti fi ní lọ́kàn balẹ̀ torí tó bá jẹ́ pé ọwọ́ èèyàn ló bá wà ní o tó dájú kò náà ní wípé ọ̀pọ̀lọpọ̀ ìbá ti kú kọjọ fún wọn tó pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọ̀gá ti sẹ́kù tó ń ti kọjọ fún wọn ti lọ ṣùgbọ́n gbà tó ti kọ́wọ́ ọlọ́run ọba ló wà kò sì fi hàn nìkan ìgbà wo lẹ́nìkan kú láyé ọjọ́ nǹkan tí ó tó dúpẹ́ fọlọ́run ọba lórí ẹ̀ èyí tó dá fún kálukú tí ò bá dé pé oníkálukú ọmọ ní lọ walikulli ummatin ajal gbogbo ìjọ kọ̀ọ̀kan lọ́la kókò tiẹ̀ àkókò tó lọ́wọ́ bá dá òun náà lọ mọ ọgbọ́n tó dókun tí ń bẹ pẹ̀lú ẹ̀ èyí ti rí tẹ́mi eléyìí fi gùn jọjọ títí eléyìí fi kúrú gidi ọlọ́run ọba nìkan ló máa ń ṣe tó bá fẹ́ tẹ́nìkan ò láti bí léèrè nípa ntọ́fà tó fi rí báyìí tí ò fi jẹ́ báyìí gbogbo ọjọ́ kọ̀ọ̀kan iná ló ní iye ìgbà tí ẹ̀ tọ́lọ́wọ́n bá dá fún ṣé ìgbà tọ́lọ́wọ́n bá ń dá fún kálukú yìí tó ní í ṣe pẹ̀lú kó ti rí ní tí ó rò kóun yẹ kóun ó ṣe nílé ayé gbèsè ni àbí kò tiẹ̀ ní àjọṣepọ̀ kan kò sí àjọṣepọ̀ kan tí ń bẹ láàrin rírí gbèsè. àtàrí ń gbèsè lásìkò bá ti tó èèyàn lọ náà bẹ́ẹ̀ ni lásìkò bá ti tó èèyàn lọ nù wọ́n lọ tó fojú sùn láyé wọ́n lọ tó ọbẹ̀ ṣe wọ́n lọ tó ti tó bá ti rí ṣe ọmọ pé orí ṣe nítòsí wá ṣe ń ọlọ́ọ̀ni kí wọn náà tọ́jà pé wa. lásìkò bá ti tó tó náà nù mo gbàgbé fìlà sílẹ̀ kò pé kíkọ́ ọmọ mu ọ lọ ẹsẹ̀ ń kó bàtà nù kọ̀ọ̀kan kú lásìkò bá ti tó ìyẹn ń lọ nù ẹnì kan ò sì sí tó gáǹgà tó gbòǹgò tó ju agbára àdúgbò lọ ní ìgbà tá a ti kò kú bá tó kò sí bẹ́yẹn sì lè jẹ́ kò sí tí wọ́n lè máa pera rẹ̀ kò sí tí wọ́n lè máa pè é àyàfi ká fi kò kú ọmọ tèkè lásìkò kú bá gbé báyìí yóò pa akọ ni bí ìgbà tó ti kú náà kọ ni akínkanjú táwọn èèyàn ń rà tí wọ́n ń tà tí wọ́n ń gbé gẹ́gẹ́ yóò pàtó ẹ bí ìgbà tó ti wálé ayé ni lásìkò kú bá ti tó yóò pa ọ̀lẹ tẹ́lẹ̀ náà òkúkú lè tu tẹ̀tẹ̀ lásìkò kú bá pé ọlọ́lá tá ń pè ní ẹni tó ní ọlá tó tóbi láàrin yín níbẹ̀ ti ṣe máa kọ́nà ti ṣe ṣubú kalẹ̀ nù bí ìgbà tí o ti ẹ̀sìn ilé ayé rí àwọn ẹni tó níjọba àwọn ẹni tó wà nípò ńláńlá lásìkò kùtù náà bá tó wọn lọ́nà àwọn olùmọ̀ ńláńlá lásìkò ikú tí wọn náà bá tó kò sí kò sáyà kan téèyàn lè kà tó fi ní lọ wíwá ní ìwà ń kalà kọ́díjà kùn lójoojúmọ́ wọn ni kò ní kú lọ́jọ́ náà. kòkòrò láti máa rí kó mójútó kíkè rẹ̀ lójoojúmọ́ níbo ṣe ń wé nǹkan wá rí kó kú wò ní kú lọ́jọ́ kú bá ti pé ìyẹn ń lọ nù kò sí nǹkan kan tí ń mọ́ni lọ́wọ́ ká má kú nígbà kú bá pé eléyìí ò túmọ̀ sí ìsọkúsọ eléyìí kan nínú àwọn èèyàn tí wọ́n ń sọ pé ìsọkúsọ náà tó máa ń gbẹ̀mí ẹ̀ wọn ló lágídí púpọ̀ wọn ti ìwà ti kó lágídí púpọ̀ ibi tí máa gbẹ̀mí tó ti ẹ̀ ní bojú ẹ̀yìn kèsì pé ọ̀rọ̀ àgídí àwọn mẹlẹ́kà ìṣẹ̀lọ̀ nítorí ọ̀nba ti pa ara láti ọ̀nà àwọn mẹ́rin iye ju èèyàn tí mẹlẹ́kà tí ó gbẹ̀mí rẹ̀ lónìí ọlọ́run ti fi yé ó ti máa ebi kí ni wọ́n lè sá lọ ebi kí ni lè forí pamọ́ sí mẹlẹ́kà. yọ kàn wọn lára yọ gbẹ̀mí wọn ọba àtàwọn náà àpàtà kọ sáwọn náà burúkú kọ sáwọn náà kún lásìkò ọba dé pé ní lọ́mọ òkú ọ̀sáàbì kan lásìkò bá pé kò síbi tí èèyàn sábà mẹ́tìláyé tí mẹ́lẹ́kà kú ni wàá gbẹ̀mí rẹ̀ torí ẹ̀ فإذا جاء ní ìgbà tí àkókò kálukú bá ti pé o àtìkò àtìkù kálukú tó bá tó la yasta'khiruna sa'a kò síjọ́ lọ wọn lára àtẹ́jú kan àní lọ wọn lára àtẹ́jú kan wala yastaqdimun kò sí síjọ́ kan wọn lójú kún okú kásìkò tó tó pẹ̀lú ìtẹ́jú kan subhanallah àkókò gangan gangan tó lọ kọ́ kó náà ló kù. kò ní lé kò sì ní dín èyàn lè ti máa sàárè ọdún kan tí ààrẹ yìí sọ pé jáì ti gbé ibi tí wọn ti máa tọ́jú rẹ̀ làwọn kan ti máa òfin sórí eléyìí lọ ẹka gbé wa eléyìí yóò kú náà ni yóò sì kan lọ sí ìtùn láì jẹ́ kó kú tó gẹ́ńtọ́ lọ́wọ́ pa kò wọ́n tọ́jú rẹ̀ títí títí wọ́n ní á ah, ẹ padà máa gbé bàbá yìí lọ́ọ́ lé o àwọn ọmọ dáhùn lè ṣe yóò tún délé ó tún lè sọdún kan mí nílé kó tó wá di pọ́jọ́ pé títí ọlọ́run bá ti sẹ́ńtẹ́ ọ̀páyìn iná ni mà páyìn torí ẹ̀ tọ́pẹ́ wọ́n kàn mí sọ́hìhìn máa tẹ̀lé nàgọ́ yìí rẹ̀ ẹ̀lẹ́sìn wọ́n kàn mí sàkéyìn mi ààṣà xìyìn mi nà dẹ́hẹ̀rì ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ẹni tí ara rẹ̀ lè koko tó gbádùn ìní wọn máa máa kú láì jẹ́ kó ara ẹ̀ kà sí wọn lọ́kàjókòó ni lẹ́bàá sì rí pé alágbọ́dá ah, dìde ó ti lọ náà ọ̀pọ̀ àìmọye aláàárẹ̀ ló ti wà títí pé wọ́n tún lo ìgbà díẹ̀ sí nínú gbèsè ayé tó ń tààrẹ̀ tó ń ti wọn mélòó mélòó la aláàárẹ̀ tá à ń tọ́jú tí nǹkan kan ò tètè kọ́ àwọn táwọn tọ́jú rẹ̀ táwọn gbóúnjẹ wa táwọn gbóúnjẹ táwọn gbá bọ́ọ̀lù táwọn gbóúnjẹ wa táwọn gbá bọ́ọ̀lù táwọn bá nura táwọn bá ti gbogbo ẹ̀ àwọn aláti kọ́kọ́ kú kó wọn tó kú subhanallah kásìkò kálukú bá ti tó sẹ́ kò sí ti ọlọ́la wọ́n pe gbogbo babaláwo lé ayé tó gbàgbọ́ yẹn wá kí gbogbo wọn máa pe ifá wọn kó wọn máa pe gbogbo ẹ̀ gbogbo ìdówó torí tẹ́lẹ̀ náà kí ni wọ́n mọ̀ irọ́ lásán. bákan náà tí gbogbo babaláwo ayé bá péjọ láti pé kó kú kó kásìkò kú lótótó wọn bí wọn dáa ó ní kú àfi kásìkò rẹ̀ bá tó. torí ẹ ẹnìkan wá bẹ lọ pé kó kú kásìkò lótótó àbí kó ọmọ kú gbà sásìkò tó kò lè gbà sásìkò bá ti tó èèyàn lọ náà àdéhùn ọlọ́run wọn فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ní ìgbà tí àkókò kálukú bá pé kò sí ní ti lọ lára kò sí ní tó lè kán lójú ẹ̀yin lẹ́yìn máa ṣàdúrà ní kékeré lẹ́yìn kọ́ ọmọ gbà wájú kó níwájú kọ́ máa gbẹ̀yìn àbí kọ́ níwájú kọ́ níwájú àbí kẹlẹ́ kọ́ níwájú ọgbà yín lábọ́ lọ́sẹ̀ máa gbọ́ kékin ẹ̀dọ́ ọkọ̀ dé ẹ̀dọ́ ọkọ̀ délé ayé wọ́n mọ̀ jẹ́ pé oní ọ̀kan ìkù àwọn ọmọ yín jẹ́ bí wọ́n mọ̀ jẹ́ pé àwọn yóò kù sáájú ògbé náà tẹ̀ra yín jẹ́ nígbàtí kò bá tó yọ àbọ̀ yìí kò sí tọkọ lọ́n pẹ̀lú pé bàbá òtí kù tọ́ máa fi ń kú kò sí tọkọ lọ́n pẹ̀lú kó ọmọ tí ìrìn kankan gbèsè láyé kí wọ́n fẹ́ kú sí kò sí ntọ́kan lọ́hùn pẹ̀lú wípé intense látijọ́ yìí ọ̀sẹ̀ jìnnà ni ọ̀yọ́ agbọ́ pé kó wọ́n bẹ̀rẹ̀ sí ní mú jẹ́ ni ní kú sì dé yìí wàláhì kò sí bá wọn. láti tó ti pé èèyàn lọ ni tí ọba ajẹ́bẹ̀ kí ló ní sọmọ tí àbí lóòjọ́ tó sì ń kú lóòjọ́ náà kí ló dé sọmọ tí ò sì jáde sáyé ń kú sínú ìyá èsì rí tọ́mọ tí ó tó wọlé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń kú èsì jẹ́ òbí jẹ́ ike yọ kẹ́kọ̀ọ́ parí ó kú dẹ̀dẹ̀ kó máa jẹun ẹ̀kọ́ tó lò ń kọ́ lọ́lọ́wọ́ bá mu lọ. torí ẹ̀ ọ̀pọ̀ òbí náà lọ́wọ́ tó ṣe é gbé gbogbo wàhálà tí wọ́n ṣe gbogbo ìyá títí ń jẹ wọ́n bọ̀ láti gbèsè ayé wọn ọlọ́run bá sí nàkà wọn ọlá nàkà wọn ó kúkú wọn máa jẹun ọlọ́run bá ti yọ wọn kó làwọ bọ́lọ́run bá bá ti tètè ó ní máa ń ṣẹlẹ̀ táwa ti gbàgbọ́ bá wọn bọ́lọ́run bá ló máa ń pààyàn táwa gbàgbọ́ bọ́lọ́run ti pa kọ́ọ̀lẹ̀ ìjọ tó kálukú ọ̀lọ́ àti pé àkọọ́lẹ̀ kò lè tà sí táwa gbàgbọ́ wípé ẹnìkan ò sí tó lè dáni dúró nígbà tí kò bá lọ yá sáà ti mà pé nìkan òsì tó lè ká wa kó ní ìgbà sásìkò tó ọlọ́run ọba ti tó ẹ jẹ́ ká lọ bẹ̀rù ọlọ́run káyé gbé ntọ́jọ́ tó ọlọ́run fún yàn káyé sọ pé nìkan ó lè ká ní kó lókè pẹ̀ ṣáájú kásìkò tó ọlọ́run tó tó ìgbàgbọ́ kẹfẹ́ líle lẹ́yìn kì í ṣègbàgbọ́ táwọn mùsùlùmí kódà lọ́dọ̀ ahlu sunnati wal jama'a ìgbàgbọ́ ń bẹ wípé ẹnìkan bá dáyàn ládàá àbẹ́nìkan yíyan bá àbẹ́nìkan tiẹ̀ sọ̀yìn òkun èèyàn wá ka tó ti pàtẹ bẹ́ẹ̀ òkú ìgbàgbọ́ ni wípé kò ní kú àfi lásìkò tó lọ́n sọ pé yóò wọ́n lè sa aládàá wọ́n lè yín bá wọ́n lè sọ́ sókun. So wọ́n lè jóná wọ́n lè kan àlejò lọ́pọlọ gbogbo eléyìí ìtẹ́ tí wọ́n ti wọ́n ṣe nù ṣùgbọ́n jíjáde ẹ̀mí gángan gángan gán ìtẹ́ ọlọ́run bá wà ní bọ́lọ́run bá bá ní wọ́n ṣe gbogbo ẹ̀ náà fún bí òní kú òní kù torí ẹ̀ àìmọye èèyàn ni wọ́n yìn níbà ṣùgbọ́n tó ṣe é pé ìbọn tí wọ́n yìn kò tó kó kú wọ́n yọ ọta àgọ́ kúrò lára rẹ̀ ń sìn gba yìí ọ̀pọ̀ àìmọye ni wọ́n yìn ń tó ṣe pé ibi tọ́ta àgọ́ jókòó sí lára wọn sábà láwọn yọ ó lè ó lè ṣe sábàbí ikú rẹ̀ títí ń sẹ̀mí tó ń tọ́tatọ́ta lára kí ó sì kú bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ nínú ẹni tó ń sá ládàá níbi tó ṣe pé ó ṣòro kí táyà ládàá ń rú rẹ̀ kọ́ má mẹ́mi lọ. ṣùgbọ́n tó lọ́wọ́ sọ gbọ́jọ́ pé wọ́n ti pé tí wọ́n sì ń gba yìí wọ́n lè sọ ẹ̀yàn sókun lóòótọ́ ṣùgbọ́n tó ti kọ́ lọ́wọ́ sọ pé tí ó tún jẹ túnṣẹ́ tó ṣe ikú náà ní mọ tó ti ń jáde yóò lọ bá ara rẹ̀ lù tí ò dé rí táwọn ará rẹ̀ ọmọ bí léèrè ń bolẹ̀ bá rí tó pàdé àwọn fámìlì rẹ̀ gbogbo eléyìí ẹnìkan bá lò wọn pa ọ tọlọ ń bá fún ọ tó bá fún ọ pani tó bá fún ọ ní tó bá fún lẹ́mìí rẹ pani lọ́tọ́lọ́ ẹlẹ́dàá ọ bá fún lẹ́mìí rẹ pa kò tó bẹ́ẹ̀ eléyìí ni ìgbàgbọ́ tó àwọn ahlu sunnati wal jamaa gbogbo ẹni tẹ́ bá rí tó kú àtìkó kú rẹ̀ ló tó àtìkó kú rẹ̀ ló tó ha ẹ bá jọ lérí síra yín tẹ́ jọ lé ka síra yín wàá rí i wọn náà gbà gẹ́gẹ́ bá ọmọ yorùbá ti máa ṣe ìrọ̀ àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ àwọn àwọn máa lérò pé àwọn làwọn máa ṣe ra wọn kò sí tọkàn lọ tó máa jọ lórí léka síra wọn báwọn wọn jọ lórí ikú síra wọn ẹnìkan tó bá fò sánlẹ̀ ẹjọ́ kejì wọn ní ẹni tí wọn jọ já wọn àjẹni o àjẹni o ó ti torí tẹni tí wọn jọ lórí léka síra wọn lọ gbàgbà jẹ láàrin àná sóni. ó sì ti pa lábẹ́ òfin ọlọ́run ọjọ́ kù tiẹ̀ ló pé òun ṣe déédéé sábàbí ni ó ṣe déédéé sábàbí ṣùgbọ́n o sábàbí o pé kéèyàn sáyẹn ládàá kó yíyan bá kọ́sọ́ sókun kó jóná kó ń sì kú wọ́n máa lọ lé yín rárá o rárá wọn náà mú ni wọ́n pa wọn tọrọ ẹ̀mí rẹ̀ ojú jẹ lọ kí ni wọ́n fẹ́ fi sọpọ ọdá tó ambọsibọsi fọ sọpọ ọdá jùlọ ẹni tó bá ti lè fi sábà bí ikú èèyàn ọ̀pá ni torí kí láyé ó lè bá gbálàfíà kẹ́nìkan má bàa máa dún kòkò mẹ́nìkan kí láyé lè bá gbálàfíà kẹ́nìkan má bàa jẹ́ sábà bí fìtínà fẹ́lómi ìlọ́fà ló fi jẹ́ pé ọlọ́run wọ́n kẹtẹ́ bí náà àárẹ̀ yìí hàn an-nafsa bin-nafs àkọọ́lẹ̀ ọlọ́run eléyìí tó ṣe lófin òun náà ní pété mi kan bá pa ẹ̀mí kan kan pa ẹnikẹ́ni tó bá ti kú pẹ̀lú mi kan pa torí ni ó jẹ́ kí ilé ayé kalẹ̀ gbé bẹ̀ lálàáfíà wa lakum fil qisasi hayatun ya ulil albab ìsẹ̀mí ń bẹ fún yín o nínú gbígbẹ̀sán lẹ́nìkan bá pa ẹnìkan kan pọ̀ náà tẹ̀mí ń bẹ sẹ́ni kẹta torí pé ẹnì kẹta ẹni tí wọ́n á dún kòkò mọ̀ sí toró ti rí ní wọ́n fojú ẹnì kejì rí ńgbà tó pààyàn torí de eléyìí Islam wọ́n fi yé wa o wípé ìgbésí ayé gbọ́dọ̀ wà pẹ̀lú òmìnira tó péye fáwọn èèyàn láti sẹ̀mí ẹlẹ́tọ̀ọ́ àti sẹ̀mí ẹlẹ́tọ̀ọ́ àti gbélé ayé lálàáfíà. La ẹnìkan lẹ́tọ̀ àti dúnkokò máa ń bófin ọlọ́run ti wà ẹnìkan lẹ́tọ̀ àti dúnkokò mẹ́nìkan pé má gbélé ayé ṣé bàbá rẹ ló nílé ayé èkúkú ṣe bàbá rẹ ló nílé ayé atẹ́gùn tó ń míyì ń dín wọn alátẹ́gùn kù ìyẹn tó bá jẹ́ tàwọn bàbá rẹ ẹnìkan lẹ́tọ̀ ju ẹlòmíì lọ níbi àtibẹ́ láyé tẹnìkan wọn aṣọ fún wọn pa ọ ọmọ agbélé ayé tiẹ̀ fún òbí dáa. wọn àbí dà torí ẹ Lọdọ àwọn Mu'tazila àwọn gbàgbọ́ ikú ẹni tí wọ́n pa wọn kì í sọjọ́ tó yẹ kó kú ló kú wọ́n kan lójú ni eléyìí gbàgbọ́ tí ọ̀dà ni ọ̀tà kò gbàgbọ́ àwọn Ahlu torí àkọọ́lẹ̀ kúkú ti gbẹ lọ́dọ̀ ọlọ́run pé gbàtí ó kú náà nù ṣùgbọ́n ni pé wọ́n ta wọ́n yẹn ń ba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ sì rí i pé ìgbàgbọ́ burúkú táwọn mọ̀tẹ́sílà ló náà ní ìgbàgbọ́ àwọn Yorùbá ẹ ní sáà máa ṣàdúrà fúnra wọn kíkọ́ lọ́wọ́ mẹ́ta àwọn gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. lẹ́yìn kẹta bá pa wọ́n ní ọgbà ọjọ́ ọlọ́jọ́ lọ ta lọ́lọ́jọ́ náà tó ń gbàjẹ́ lọ. ẹni tọ́jọ́ kùtì bá ti pé ńlọ náà nù ọ gbọ́jọ́ ọlọ́jọ́ wá ò ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ àsìkò tọ́lọ̀ ń pé ó délé ayé ló délé ayé ìgbà ń bá sọ pé lọ ẹ yẹ ká máa ṣe àlékún ímánì tí a máa ronú pọ̀rọ̀ lọ àti bá a ti pọ̀ a ti pọ̀ tó yìí ní nígbà tó ti jẹ́ pé lónìí yìí báyìí àti pé láti mú one thousand bí kébé láti wọn kù tọ́lá sẹ́yìn ni nǹkan ṣe nítorí wọn ṣe fáìlì kalẹ̀ ní ti pé bó ti máa fún àwọn èèyàn ní nǹkan tá a nípa máa pín ni ẹ̀rí pé ọjọ́ kan bẹ̀ tí ń fọ́ mi èèyàn máa máa dàrú àfẹ́tẹ̀lé tó lónìí ìbáwá lọ́kàn àní fún yín tẹ́ bá rò pẹ́ tìkẹ́tì pọ́n mi yẹn ti wà ní ṣùgbọ́n màláìka ò ṣe bẹ́ẹ̀ ẹni tó lọ́nba sọ pọ́jọ kù rẹ̀ pé náà wọ́n pa subhanallah torí ẹ̀ àwọn agbọ́jọ́ ọlọ́jọ́ lọ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ àsìkò rẹ̀ ni ó pè lọ́ọ̀lọ́ ẹ̀rẹ́ ni dásìkò kù rẹ̀ bá tó tọ́lọ́ ń ti kọ́ pé ibi ni ó kù sí onímọ̀ tí ó lè jáde lè tí ó lọ sí déédéé tí tọ́lọ́ sọ pé ó ti kú ágbó níyẹ ayé òun sì ní tàbí ibi tọ́lọ̀ ń sọ pé yóò kù sí o tẹ́lẹ̀ yìí tá a bá ti wá mọ̀ kpọ́jọ́ kú wá ti wà lákọọ́lẹ̀ àti pé wọ́n ní lọ́wọ́ lára òtítí tí ọkàn wa lójú kágbà fọlọ́ o kágbà fọlọ́ o káyé tanra wa jẹ o wọ́n wo oògùn àìkú ká wọ́n wo oògùn àìkú ká àti pé ibi tí ọlá wa dé báyìí. nǹkan tí ń dọ̀ ọ́ láàmú nísìnyí ojú yìí pé bó lẹ́mí rí ó ṣe gùn bó lẹ́mí ó ṣe gùn tó kù tó ń wá báyìí lọ àwọn àwọn náà máa tàn jẹ́ ní kékeré ni àwọn ó ṣe fún ọ sáǹpù ni ẹnìkan ní táwọn ti tó lẹgbẹ̀rún ọdún sáǹpù irọ́ láti tọ́ torí ẹ̀ kágbà fọlọ́ ọjọ́ kúkálukú ni ó kátàrà lu ayà yìí kágbà ìgbín ẹni tó lọ́wọ́ bọ̀ bá pa ńkọ́ kò ní kú ẹni tó lọ́wọ́ pa kò ní kú torí ẹ̀ mẹ́rin kan bá sọ pé àwọn làwọn òtítí okú wọ́n sọ pé irọ́ yín láì ọlọ́wọ́n bá ní ọ̀pá ńlọ òtítí kù ọlọ́wọ́n bá ní pààyàn ìsẹ́ni tó tó láti pààyàn tọ́jọ́ pé èèyàn bá ti pè nínú àǹfààní dátùn rí ń bí òun náà ní pé ńgbà tó ti pa àkókò tó a fò pamọ́ sí wa àkókò mọ̀gbà tí ń bọ̀ àfi ká pọ̀ ní sẹ́ẹ̀rì o ká pọ̀ ní sẹ́ẹ̀rì o nítorí àsìkò tí kò bá mú wa lọ òjijì ni téèyàn bá ti wá máa ti sẹ́ẹ̀rì kalẹ̀ dé kú kó ti ní ìpalẹ̀mọ́ tó péye fún kú kò sí ṣùgbọ́n kó àbámọ̀ èèyàn ti pọ̀ jù àbámọ̀ èèyàn ti pọ̀ jù so ọlọ́run fi hàn wá ọ̀gbà tí ń bọ̀ àárẹ̀ ọ̀kan ká kú àìsàárẹ̀ ọ̀kan ká máa bẹ láyé tó eléyìí ó yẹ kó mú kí gbogbo onílàákàyè nínú wa kó máa ti palẹ̀ máa lẹ̀dẹ̀ kú. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون àkọọ́lẹ̀ iye ìgbà tí kálukú lò láyé ẹnìkan ẹnìkan ò bọ́lọ̀ ń dámọ̀ràn iye ìgbà tó fún ẹnìkan òun ló wù ló fún kálukú iye ìgbà tó wù ẹni tí wọ́n á fún lẹ́mìí gúngùn kò sí pé òun wà nípò ẹni tó ju ẹni tí fún lẹ́mìí kúkúrú lọ nítorí tó máa ń bi gbogbo wa léèrè èwo lọ fẹ́ ẹ̀mí kíkùn ní kálukú àmà wí ẹ̀mí kíkùn ní kálukú àmà wí wọ́n fẹ́ pẹ́ lókè pẹ́ ẹni tí wọ́n dájú ẹ̀mí kíkùn fún kò jèrè ju ẹni tí wọ́n dájú ẹ̀mí kúkúrú fún lọ èyí tọ́jà ní pé gbogbo gbàdáwọ̀ ọba ṣe láyé kọ́lọ́hún já máa ṣe pẹ̀lú dáadáa kọ́lọ̀ wọn mẹ́sì jẹ́ ká ṣe ní ṣe tí ó ṣe sábà bíi ká lọ parí ẹ̀sìn nùnà nílé ìtọ́jà tó kí láǹfààní kẹ́mi ogun kọjá pé èèyàn kàn fi ti sí àtijọ́ máa náà ni kí láǹfààní kẹ́mi ogun kọjá pé èèyàn fi hùwà tọ́takùtọ̀ lọ́ọ̀nì kò sáǹfààní nínú eléyìí èyí tó wúlò tó sáǹfààní kò náà ní ogun kéèyàn sì jẹ́ kéèyàn fi ṣètò ọlọ́run fi tẹ̀lé tí anabi muhammed sallallahu alayhi wa sallam ìrẹ́ la anabi sallallahu alayhi wa sallam nínú ẹni tó lóore jù nínú ọjọ́ òun man tala umruhu wa hasuna amaluhu ẹni tẹ́mi rẹ̀ gùn tó sì rí sẹ́ẹ̀rì sí ń lọ dáa jù nínú ọjọ́ òun ṣùgbọ́n kẹ́mi ó gùn ká má rí sẹ́ẹ̀rì sí aburú ni o aburú ni torí ẹ̀ kéésì kíkẹ́ mi gùn lásán ẹ̀mí bá gùn kárí tẹ̀rẹ̀tẹ̀ bẹ́ẹ̀ni bá ti kúrú tá a rí tẹ̀rẹ̀tẹ̀ tá a lọ a kú oríire ni tá a kúkú ti mà pé tíì náà kọ́ ni bùjókòó ibi ìkọ́ ni bùjókòó àyè táwọn èèyàn ti ń ṣiṣẹ́ níbí kó lè lọ gbẹ̀sán lọ tẹ́mi bá wá gùn fásitì dìyà kí láǹfààní rẹ̀ ìpè ẹ̀mí rẹ̀ kàn gùn ni láti fi tẹ́ lọ kó lè bá a dìyà kí láǹfààní ẹni jẹ́mi rẹ̀ kúrú tó sì sin lọ́n tí ọ̀sẹ̀ bọ́ sọ́lọ́ ó tẹ̀lé sàlẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam tọ́wọ́ àlùjáná ó kú oríire yìí wọn náà wo tó lè ṣẹlẹ̀ ń dọ̀gbìn dàgbìyàn tó bá mọ ẹnìkan átẹ̀mí rẹ̀ tó gùn jọjọ tó sì jẹ́ pé ó fi jẹ́ ọ̀daràn gidi wọn amẹ́nìkan átẹ̀mí tiẹ̀ kúrú jọjọ tó jẹ́ pé ọwọ́ wọn bá tó lóun ó lò dáadáa òsínlọ́run kọ̀sẹ́lọ́ tẹ̀lé tí anabi sallallahu alaihi wasallam wọn á ní pẹ̀lú pé ọdún mọ́kàndínlógún ló lò kó wọn lọ fi sí Jannatul Firdaus tọrọ wọ bí ọdún mẹ́ta mẹ́rin márùn tó ti lẹ́yìn ìgbà tó bàlágà kó fi sin lọ ó dínà sẹ́bọ̀ ṣùgbọ́n ẹ̀yin ọgọ́rùn-ún ọdún lẹ lò bàbá yìí wọ́n lọ ogójì ọdún lẹ lò ìyá yìí gbogbo ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ náà ni ẹ ti yí ọ̀daràn paraku ni wọn lọ fi yín sínú náà èyí tó jẹ́ pé khalidan fiha inú rẹ̀ lẹ́ẹ̀ma bẹ láéláé sẹ́yìn kí ló arúgbó tó gbogbogbogbogbò láyé kó tó di kó ntí ọba máa sọ ni pé ah kí ló dé tọ́lọ́hún tètè pa ọ́n náà nílé ayé fóònù oríire ní iṣẹ́ rẹ̀ ṣe bí ìṣẹ̀lẹ̀ yìí fún wọn wà àtẹ́mi ń kọ́gùn fún ní àtẹ́mi ń fún yá ni ọlọ́mọdé tó abẹ́ o torí ẹ̀ kété kíkẹ́ kan máa tọrọ pé kẹ́mi yẹn ó gùn kẹ́mi yẹn ó gùn kẹ́mi yẹn ó gùn fún tẹ́ àti ìfúnná tẹ́mi bá gùn ẹ̀ ká máa ronú jinlẹ̀ èrè tá à ń jẹ náà fún kẹ́mi ó gùn síbẹ̀ lómi náà rẹ̀ gùn fún ẹlòmíì láti jọ́ tó ti wà nílé ayé kòsí tọ́lọ̀ níta kó tọ́lọ̀ náà ó sì tún ní kẹ́mi òun ogun ṣé èsè pè ní ẹ̀mí gùn lórí àyíká sáǹfààní bẹ́ẹ̀ sẹ́ni tẹ́mi gùn kò sí fún un ìdí nìyí tó fi jẹ́ pé tẹ́mi bá ń tọrọ pé kẹ́mi ogun ẹ̀ máa fi kún pé lórí Islam kẹ́mi ogun tẹ̀sí pé àkọọ́lẹ̀ ti gbẹ náà kẹ́mi ogun lórí ìtẹ̀lẹ́ta Nábì sallallahu alaihi wasallam káàmì yín ogun lórí at-tawhid bẹ́ẹ̀ náà ní sẹ́ máa ń tọrọ fẹ́nìkan pé kọ́lọ́njẹ́ rí mi ogun lórí Islam káàmì rè ogun lórí at-tawhid káàmì rè lórí títẹ̀lé anabi Muhammad sallallahu alayhi ṣùgbọ́n tó gùn fún yà ọlọ́mọ ti ìdí tó fi jẹ́ pé bẹ́ẹ̀mi bẹ́ẹ̀mi bá gùn náà pé kẹ́mi kẹ́mi ogun kà náà lọ jẹjúmọ́ kà náà so tó bá ń sọ fún kẹ́mi lọ́sà gùn kọ́kàn ìyẹn ni pé yèlùbọ́ tó jẹ́ láyé kó tó lọ kọ́pọ̀ because eléyìí wà meaningless kò ní túmọ̀ ẹ̀hẹ́n tó ló gbé ń dà láti ìgbà tó ń ti ń jí tó ń ti ń sùn wọ àwọn tẹ́wò lórí ṣe ń bẹ̀ ǹjẹ́ orí sọ lọ́n tẹ̀lé bi tó bá yẹ pé bẹ́ẹ̀ nítorí yóò jẹ́ kí dáadáa rẹ káyọ̀ yọ ga nínú àlùjánnà ṣùgbọ́n òrí ṣe àtakò náà ní fẹ́sẹ̀ ọlọ́run àtakò ní fúlàní ànábì sallallahu alaihi wa sallam gbogbo orí ti jágbajàgba dára náà ó sì mọ́nà pọ̀ fẹ́ yí padà kí wọ́n lè túmọ̀ kẹ́mi rẹ̀ ogun kẹ́mi rẹ̀ ó lè gùn gbọ́ọ́rọ́ nínú náà jahannam torí ẹ̀ lè jẹba ṣùgbọ́n dásìkò ẹ̀dọ́ ọba ti kò ní kú o lásìkò ẹ̀dọ́ bá ti tó kò sẹ́ni tí ó pa o lásìkò bá ti tó èèyàn ń lọ ni o àìmọye ewu lèèyàn ti kọjá lára rẹ̀ nínú gbèsè ayé àìmọye ewu ní òṣèré kọjá lórí èèyàn nínú gbèsè ayé èyí tó ti yẹ kó mẹ́mi lọ tí n tó ṣẹlẹ̀ mi ò tó bẹ́ẹ̀ tó mẹ́mi rẹ̀ lọ tó tí ọba wa níbẹ̀rù ọlọ́run ó lè mọ àwọn à lọ́dọ̀ òun tòun ọ̀rọ̀ tó ń di dàfàtì lọ́dọ̀ kù torí irú ewu tó rékété lórí òun mọ̀ pé tó bá pẹ́ lómi yóò ti bá lọ ètò òmù lọ ń bọ̀ nítorí pé bàbá ńlá wọ̀ sẹ̀mí títí láéláé bó làá tó wá fẹ́ sẹ̀mí láéláé tó wá fẹ́ ti tọ́ àwa náà kùn jọ kàn náà ọlọ́run àníyá bẹ́ ni adam imma ya'tiyannakum rusulun minkum yaqussuna alaykum ayati. فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون إن آيات الله بيلدا أن توالوا اللبو كنت يسلم ní ìgbà tí ọmọ èèyàn àkọ́kọ́ tọ́kọ́kọ́ dókè pẹ̀ kẹmọ́ gbàgbé pé ọ̀rọ̀ Adam àti Iblis iná là ń bá lọ ìgbà tí ọmọ èèyàn kọ́kọ́ dókè pẹ̀ ọmọ èèyàn àkọ́kọ́ kò tí ì máa báwọn ìgbésí ayé ọ̀jẹ̀ ọmọ èèyàn àkọ́kọ́ kò máa báwọn ní sísìn bọ́ wáyé bá wọn fi tí àwọn aránṣẹ́ wa bá dé wá bá yín o eléyìí òun náà nìkan ni nírò àkọ́kọ́ lórí pé ọlọ́run ọbọ ní fi yín lẹ̀ lásán bẹ́ẹ̀ lókè pọ̀ pé tọ́ba àwọn kálukú kọ́ máa ṣe rárá o afahasibitum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un. ayahsabu al-insanu an yusraka suda. ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى gbogbo àwọn ayé àyàn fi hàn wá pé ọlọ́run dá wa fún eré lásán o ọlọ́run sì dá wa kó lè bá a pa wá ti pé ní tó bá wù kálukú kọ́ máa ṣe o. ọlọ́run ọba ọ̀dá wa fún pé ètí wọn bá rí pópé ọ ní ó ṣe ìtẹ́lómi bá rí pópé ọ ní ó ṣe irú èdè yorùbá máa sọ pé ètò pé kálukú ní ṣe èyí tí ọlọ́run ní kò ṣe lọ gbọ́dọ̀ ṣe èyí tí ọlọ́run ní kò má ṣe ọ gbọ́dọ̀ jìnnà sí torí téèyàn ọba ṣe bẹ́ẹ̀ ìyà burúkú lèèyàn kọ̀wé torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa. kájà ni tó ṣe wípé yọ tẹ̀lé ntọ́lọ́wọ́n bá fẹ́ yóò sì jìnnà sí ntọ́lọ́wọ́n bá fẹ́ ọlọ́run ni wọ́n àwọn sí wa àwọn aránṣẹ́ yìí àti inú wa ni wọ́n sì máa wá ìránṣẹ́ tí ọ̀ràn sí yàn èèyàn náà ni ìmá àwọn yìí wọn ò ní jálè ìránṣẹ́ tó lọ́wọ́ ránṣẹ́ yẹn yẹn kò ní jẹ́ màláìka ìránṣẹ́ tó lọ́wọ́ ránṣẹ́ yẹn kò ní jẹ́ ẹranko èèyàn bíi ti yín náà ni nítorí kó lè bá a rọrùn fún yín láti gbọ́ ní ti bá ń wíyé nítorí kó lè bá a rọrùn fún yín láti súnmọ́ kó nà ó lè bá a lè súnmọ́ yín ṣàlàyé yéké fún yín nítorí kí tó bá yẹ pé àwọn ìránṣẹ́ tó lọ́wọ́ máa ránṣẹ́ àwọn èèyàn wọ́n bá jẹ́ àlìjánu tí ń rí wa táwọn ò rí báwo ni ọba ti ṣe jíṣẹ́ fún wa. bákan náà ọmọ èèyàn ní bọ́lọ̀ ti ṣe dáa wọ́n á máa ní ìbẹ̀rù lọ́kàn táwọn àlùjánu pé wọ́n lè ta wọn léṣe. bóò wá ní ìránṣẹ́ tí wọ́n rántí ọ tó bá jẹ́ àlùjánu tí ò lè súnmọ́ àbí tó bá súnmọ́ tó ọ̀ máa rí ta bóò ló ti ṣe wá sọ yìí pé òun náà lọ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ àti inú wa làwọn aránṣẹ́ ti máa wà kí ẹ bó ti jẹ́ pé gbogbo àwọn aránṣẹ́ tó rán látòrí Nuh alayhi salam tóbi dórí ànábà Muhammad sallallahu alayhi wa gbogbo wọn pátá èèyàn náà ni wọn àwọn èèyàn tí wọ́n mọ̀ tí wọ́n dá mọ̀ gbogbo ànábì ọlọ́kùn sí ìtàwọn èèyàn tí wọ́n rán wọn tí ọ̀dá mọ̀. gbogbo wọn wọn sì jẹ ní ẹsà tó jẹ pé Ọlọ́run ọba ló sẹsà wọn àwọn yẹn ti mọ wọn lẹni rí lẹni dáadáa kó tó di pọ tó sẹsà wọn pé kí wọn máa jẹ fún un kìí ṣe ti jẹ tọọgì ẹnìkan ti jẹ rúdù yóò ti jọ máa ta adàlóru adàgbòrórú náà jẹ nàbí náà àwọn ọmọ ká á irú rẹ lọlọrun àti ẹsẹ lánàbí lọ́fà ló jẹ gbogbo ànábì ọlọ́run tẹ̀sà rẹ̀ láàrin àwọn èèyàn rẹ̀ yóò jẹ́ pé òun lọ dáa jù láàrin àwọn èèyàn tọ́lọ̀ ti mọ̀ bẹ́ẹ̀ náà ni sọ̀gá wa aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kótó dé ànábì ọ̀dà yàtọ̀ gédégbé láàrin gbogbo èèyàn ní Mẹ́kà gbogbo jágbájágbá eléyìí táwọn èèyàn ń ṣe ànábì kì í bá wọn kópa mẹ́ta gbogbo sọkúsọ ànábì kì í bá wọn kópa mẹ kódà ẹnìkan ò rí hòhò rẹ̀ rí báyìí ṣáàjú kó tó dànù bí lọ́sì jẹ́ pé láyé ìjà ìlú yà kí ni jẹ́ o ìbá náà la sọ fún kí wọ́n ti tọ̀ wá fún o wọ́n ti kí ni kí ni kí ni jẹ́ o. ànábì ti ka má di pé ń bá wọn tẹ̀bọ ń bá wọn tó sà ń bá wọn gbé kínní kan lọ sọ́dọ̀ sà kan síbẹ̀ sì mọ̀ kó gédé òsà ògédé èrè làwọn ará mẹ́ka bọ̀ nígbà yẹn. débi igwe òòṣà ti ń bẹ ní àyíká àbí tí kàába wà nígbà yẹn ó jẹ́ ọgọ́rùn ó lé ọgọ́ta òkà tó bá tó wọn ká nàbì máa rí nígbà nàbì sọ̀rọ̀ wá rí sọ̀rọ̀ ọba wọn ti rí sáájú kó tó dá nàbì ọ̀nà ogójì ọdún ló ti ti tẹ láyé wọn tó ṣe ní gbàtà ó kọ́ di ìránṣẹ́ ọlọ́run tí ń jíṣẹ́ fáwọn èèyàn ó lẹ́yìn èèyàn mi ǹjẹ́ wa kárọ́ mọ́ mi lẹ́nu rí bí wọn ni máa jà rọ̀bìnà àlè kẹ̀kẹ́ bíbá a kárọ́ mọ́ ọ lẹ́nu rí àti pé èmi jẹ́ rí o ìránṣẹ́ ọlọ́run ni mo jẹ́ fún yín o lẹ́ni tí ń ṣe kìlọ̀ fún yín kẹ́mẹ́rà jẹ́ni tí yọ̀ jẹ́ sẹ́wọ̀n kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí òdodo la ká mọ́ lẹ́nu rí àmọ́ rọ kíni kíni tó kí lẹ́sìn fẹ́ sí bẹ́ẹ̀ fẹ́ rọ ẹrù tirẹ́là rẹ̀ lẹ́nu rẹ̀ láàrin ìgbà tí lẹ́sìn má sì sìn ẹrù. ìjà wọn sún káká tún wa wá sí o wọn ní wọn kárọ́ ma lẹ́nu ìdí nu ti gbogbo yẹn fi ń pè ní kíni ọ̀sọ́ọ̀dẹ́k ọ̀sọ́ọ̀dẹ́k olódodo tó bá sọ̀rọ̀ tẹ bá wádìí ẹ̀rù tó ló ṣe wí náà ìwà ńlá lélẹ́yìí ìfẹ́ ti dáná bí mọ́ kí mà sí káwọn nàbì ń rira rẹ̀ kó n fẹ́ dà nàbì ìyẹn ni pé yóò lè di ìrántí ọlọ́run by training ìrè tí àwọn ẹlẹ́sìn kan sọ pé àwọn di prophet prophet báwọn ta ló prophet láì jẹ because kìí ṣe nǹkan kan tó kàn lè gbára gbóná tẹ́kí látàrí gbára gbóná èèyàn àti bẹ̀. ọba àjẹbẹ kálukú náà máa fọkọ́ máa bẹ̀ kó fi di rọ̀súlù tòṣùgbọ́n àwọn nínú bí wọ́n ṣe ń ṣètò irọ́ dá máa kọ́ pé tó bá kọ́ débi báyìí ó di nǹkan báyìí tó bá tún kọ́ débi báyìí wàá tún gba páálí báyìí tó bá tún kọ́ débi báyìí wàá tún gba páálí báyìí bọ́ọ̀ bá ti mọ ọ̀rọ̀ patí bẹ́ẹ̀ lọ gba páálí. ṣùgbọ́n tí wọ́n ń pè ní ar ìrántí ọlọ́run tí bá ti tọ́ òun náà ọlọ́run wa sọ pé tí wọ́n jẹ́ fún ọyún máa sọ fáwọn. ìrẹ́ ẹgbọ́n tó lọ́n sọ fún àwọn ìṣòro àdúgbò ònìyà ayyuhal muddaththir qum fa'anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir war-rujza fahjur. ìwọ́ tó daṣọ borí dídé ọ̀bẹ̀rẹ̀ sínú ní sèkìlọ̀ fáwọn èèyàn nítorí sọ ànábì di rọ́sùlù. ọlọ́run rán màláíkà jù tí ó jíṣẹ́ fún yóò wá sọ pé iṣẹ́ tá a jẹ́ fún ọ náà jẹ́ tọ́ wọ́n tún mọ ànábì sallallahu alaihi wasallam sí ẹnì fọkàntán wọn àyè kó nǹkan pamọ́ sọ́dọ̀ ànábì kí islam ò tó dé kọjá pé ńgbà tó ọba wa gba kọba gba nǹkan rẹ òmí ìlànà bí ó fi dàrọ rẹ rárá o tiẹ̀ gángangangan tó kó wà náà lọ gbà eléyìí ni wọ́n ń pè ní ìjẹ́ni ìfọkàntán. ìbẹ́yìn mọ̀ pé ẹ̀yin lónìí ní ìsìn lẹ́yìn tí Islam ti dé tí bí yín sínú Islam sẹ́yìn ṣe fọkàn tán ọ̀pọ̀lọpọ̀ ṣe náà nítorí pé àsìkò tí ẹnìkan kó one thousand naira tó kó ọlọ́dọ̀ one thousand naira yẹn ó sì jẹ́ one one hundred naira one thousand naira tó kó ọlọ́dọ̀ yẹn àsìkò tó ń fẹ́ wá gbowó rẹ̀ padà tọ́mọ pé pépà one thousand rẹ̀ lọ́wọ́ àti kéé ṣe tèmi tí èsì kíkẹ́ àti fẹ́ gbá bùkù mọ́wọ́ yín owó mi tí mo fún ọ náà ni mo wá gbà pé ebi one thousand ló fún mi one thousand náà kọ́ ni mo fún ọ àní tèmi èyí tí mo kó fún ọ gangan ni mo fẹ́ gbà ẹ̀yin ọmọ wò pé àbórí rẹ̀ ọ̀fẹ́ pé orí rẹ̀ pé pọ̀ nítorí pé ẹ̀yin lẹ̀ sí fọkàntán níta kó fún yín gangan lọ́yẹ̀ kẹ́ ẹ̀ dá padà ìgbà tí ẹ̀ ti lè pé ìtàn kó fún yín padà ó ń jàǹbá yín lábẹ́ òfin ọlọ́ọ̀ torí lọpọlọpọ gbà mi tó máa ń pé irú pépà tí wọn kó fún yín náà fẹ kó fún wọn padà sẹ́wọ̀n pé ńgbà ẹ ti pààrọ̀ rẹ tí ẹ ńgbà tó kó fún yín ẹ ti sáré lò gẹ́gẹ́ bí èdè wọn sáré lò yìí sáré lò tún ya gbogbo owó ń jọ pé tí ó kó di fún gbàtẹ́ wa kó fún wa ń wo nọ́mbà tira wọn rí i pé omi ilẹ̀ kó bá wọn tẹ́sí fọkàn tán ẹ̀sí fọkàn tán ni wọ́n ti ń pè ànábì wa ní as-sadiq al-amin olódodo ẹni tó ṣe fọkàn tán. tọ́ àwọn aránṣẹ́ wàá báyìí o àtinú yín làwọn aránṣẹ́ yìí ó sì ti wá àtinú yín ni wọ́n ti wá ìgbà tí àwọn ará Mẹ́kà wọ́n ń tọrọ wípé kí ló dé nígbà tó lọ́wọ́ mọ̀ pọ̀ nfẹ́ ran Muhammad sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá yìí kí ló dé tí ọ̀jọ́ pé màláìkà lọ ran Muhammad ti jẹ́ àbí kó tiẹ̀ jẹ́ kó fi àwọn màláìkà pẹ̀lú ẹ̀ wọ́n máa jẹ́rìí fún un pé ẹ̀yin rí màláìkà rí sẹ́yìn dá àmà ní tẹ́ fi sọ pé ẹ fẹ́ rí kí màláìkà pẹ̀lú ẹ̀ àbálá ìgbàgbọ́ lásán nìyí tọ́lọ́ ti sọ pé òun ò ṣe màláìkà tí wọ́n hẹn tó bá sì wù tó bá jẹ kó ń dá mẹlẹka bẹ́ẹ̀ ni wọn bá rán mẹlẹka sí i wọn muhammadu ló ń fẹ́ rán náà ló ń sì rán torí ẹ àwọn aránṣẹ́ wa bá yín láti inú yín wọn ti jáde yaqussuna alaykum ayati tó wọn máa ka àwọn ọ̀rọ̀ Ọlọ́run sí yín létí bọlọ ń sọ báyìí àti Ọlọ́run ní ìlànà rẹ̀ ní nítorí kẹ ẹsẹ nítorí kẹ ẹ wọn máa wí láwùjọ wí ètò wí tẹ́lẹ̀ wọ́n tún sọ àsọlé láti bẹ̀ ètò sọ wọ́n tún sọ àsọlé láti bẹ̀ ètò sọ wọ́n tún sọ àsọlé láti bẹ̀ ìlànà ẹni kọ́kọ́ ètò bọ́rọ̀ di tẹ́lẹ̀ wọ́n tún tẹ̀síwájú láti bẹ̀ wọ́n máa wí ọ̀rọ̀ ọlọ́run ọba fún yín ní tẹ̀lé ń tẹ̀lé àwọn aránṣẹ́ ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ wọ́n wí ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa ìdí nu tó jẹ́ pé tẹ́nìkan máa ń takò ànábì sallallahu alaihi wasallam tọ́ba wa bá níta ànábì máa ń sẹ́ni pé kó jókòó tó bá jókòó ànábì oṣù bẹ̀rẹ̀ sí ní kí alukurani inú kó tì kó túlẹ̀ àbí kó farabalẹ̀ gbọ́ sòkè é ti kpọ́rọ̀ tánàbí ń bá wọn sọ lọ́pọ̀ bíi ńtọ́nà sọ̀kalẹ̀ fún jẹ́mọ̀ kí sọ̀rọ̀ mi fi ó ju agbára tèmi náà lọ àti wá gbọ́ pẹ́rù mi ní sọ̀rọ̀ eléyìí ẹ̀yin náà tẹ́tí bọ̀ tó ẹlòmíràn gba ìgbàlá lóòótọ́ àwọn ọmọ abẹ́rẹ́ ti máa kéwì eléyìí èsèwì rárá àwọn ọmọ bí àwọn alágbègbè ti sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ alágbègbè àwọn ọmọ bí àwọn òpìdá ti sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ òpìdá eléyìí ju agbára ó kúkú dédè tiwọn láti gbédè dáadáa ìwọ ní mà wọn ò ní mà bóòlù ló ti jẹ bẹ́ẹ̀ má tó yẹ kó òkúkú gbédè lárúbáwá náà kò ní tètè yọ pé ní tí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ ń sọ òdodo yìí kò sí ẹni náà dàbí dáa tó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ alukur'an lọ́sígẹ́dẹ̀ lárúbáwá yìí náà kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ tọ́.

àwọn lẹni apọ́ọ̀sì kọlọ́mọ́sà wà bẹ́ẹ̀. tọ́ ẹ wá rí pé bó ṣe rí fáwọn aránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ló ṣẹ́kù díjọ́ gbé dàlùfẹ́yà. yẹ́nì kan máa ń pè yẹn lọ sídìí dáadáa tó ń sàlàyé ẹ̀sìn fún yàn nítọ́lọ́run fẹ́ ni nítọ́lọ́run ọ̀fẹ́ ni. ẹ rí pé ní kété tó bá bẹ̀rẹ̀ sí ní wíwù gbogbo èèyàn kọ̀ọ̀kan tẹ́sí gbọ́ níbẹ̀rẹ̀ gbogbo yẹn ọkọ tẹ́tí gbọ ìgbà tí wọ́n bá kọ́ tẹ́tí gbọ́ nígbà àkọ́kọ́ kálukú ó ti mú àyè ibi tó ń dùn ó sí nípa ọ̀rọ̀ ẹni tí ń bá wọn sọ̀rọ̀ rí nínú wọn ẹni tí ó dùn o ìlànà anábì o. tẹ́lẹ̀ tó ṣe pé tá a bá lè sọ ọ́ wọnú tẹ̀lé ti ń wí àtòrìrè àwọn eléyìí ọ̀wà àwọn kan sì wà tẹ́ pé ọ̀rọ̀jọ́ alákọ̀ọ́kọ́ nìkan tó bá ti gbọ́ wọn ni irú wọn ni àti mọ̀ wọn gbogbo nǹkan ni dá lọ́dọ̀ sí wọn gbogbo nǹkan là ráàmù gbogbo nǹkan là dáadáa lẹ̀ tó wọ́n yẹra fún un wọ́n máa bàjẹ́ wọ́n máa sọ pé kíni wí kíni sọ àwọn ni máa wá pọ̀ jù àwọn agbọ́ àgbà àwọn ló máa ń pọ̀ jù àwọn agbọ́ àfẹsẹ̀ wà wò àwọn máa ń kéré jọjọ kò gbọ́dọ̀ jọ yín lójú wípé ẹni tó kọ́ ó ti wá pọ̀ tó báyìí látijọ́ tọ́lọ́wọ́n bá ti ṣe àwọn ẹni tí wọ́n máa jíṣẹ́ rẹ̀ láwọn aránṣẹ́ tọ́ran gangangangangan títí ìṣẹ̀lẹ̀ nígbà tó wá pé àwọn kúrúǹtù kan ẹ̀kan lọ́kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ ẹ̀sìn sàlàyé rẹ̀ fáwọn èèyàn kí wọ́n làwọn àjẹ tí ìrìn àti ọlọ́run ni wọ́n á jẹ́ kankan. àwa tá a bá wá sọ pé nígbà táwọn èèyàn tí ò fẹ́ gbọ́n táwọn wíwọ́n ti pọ̀ jù ká pàtì ẹ̀sìn ọlọ́run bó tún wá kù. èèyàn kan lọ́gbọ́n ni alihamudulilayi èèyàn méjì lọ́gbọ́n ni alihamudulilayi nígbà tó ti fáwọn tó lọ́wọ́ aránṣẹ́ gángan fún àti torí pé èèyàn tó tẹ́tí gbọ́ kò tó méjì kán pátì kó wàá làwọn akóró. ìdínú tó fi jẹ́ pé kò yéé ṣe nǹkan tuntun kò sì gbọ́dọ̀ jẹ́ nǹkan ìyàlẹ́nu wípé àwọn kan gbọ́ wọ́n tẹ̀lé àwọn kan gbọ́ wọ́n tàtàkù àmọ́ o àwọn alátakò ló máa ń pọ̀ jù o nítorí pé kìí ṣe pé alátakò náà mọ òdodo wọn mọ òdodo sọ àwọn náà sì mọ pé òdodo òdodo náà ni wọn máa jẹ ní ní gbogbo ibikíbi àti ní gbogbo ọjọkọjọ ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ ní pé àwọn ò ṣe tán láti gba òdodo yun torí táwọn bá fi lè gbà á yóò dínà máwọn yóò dínà jẹ máwọn torí ní rọ nídìí ìbàjẹ́ làwọn ti ń jẹ nídìí irọ́ nídìí ìbàjẹ́ làwọn ti ń jẹ ṣùgbọ́n tó ti wá ń jẹ́ pé nídìí irọ́ nídìí ìbàjẹ́ làwọn ti ń jẹ báwo làwọn ti wá ní láti gba òdodo láyè àwọn gbọ́dọ̀ gba láyè nítorí pé táwọn bá gbà láyè àwọn kan wà tó pé nídìí ìbàjẹ́ tiwọn náà wọ́n ń gbọ́rọ̀ sáwọn lẹ́nu tí wọ́n bá ti rí tí àwọn náà ń tẹ́tí gbọ́ òdodo táwọn fi ń ṣèwà ẹnìkan ò ní tẹ́kùn di ìbàjẹ́ mọ́ àrí ìjẹ níbàjẹ́ ti làwọn. ìdínú tó fi jẹ́ pé ẹlòmíì tó bá ń ṣàtakò òdodo kìí ṣe pé ọkọ̀ òdodo yún lódodo ọmọ lódodo ṣùgbọ́n tó ń bá ipò òdodo ni báwọn ti ń tẹ̀ lóhun onítọ́ dájú ni pé ọ̀nà jẹ tó ń dì rẹ ló ti jẹ́ pé òkùnkùn kì í kùn kó nínú ọmọ màánu wọn náà mọ̀ kó dodo ní tó ń gbọ́ ṣùgbọ́n ò lè sọ jáde lórí tó bá sọ jáde bí ìgbà tí èèyàn máa mọ̀ fọ ara rẹ̀ bí nàmọ́ ara rẹ̀. ìdènà ló ń jẹ́ pé tí wọ́n bá bá àwọn èèyàn tó dodo tó dodo yẹn ti ṣe àfihàn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe wípé ìbàjẹ́ ni ó ti yẹ mọ́ pàdé. tẹ́nìkan bá sọ pé tọ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o òdodo ni wọ́n bá wa sọ yìí o àyè bá a mà bẹ́ẹ̀ nìkan ni wọ́n bá mà yìí pé nǹkan kan bẹ́ẹ̀ nù tí wọ́n bá wa sọ tóun náà tó jẹ́ ìsìnà tí òdodo kọ́ wa sàlàyé o ẹ̀rí o àtẹni ń ta àwọn èèyàn jẹ tí ń wọn jẹ ẹnìkan nù wọn ní lè dìde nítorí pé ńgbà tí èsì fira rẹ̀ tẹ̀sí èèyàn fẹ́ fira rẹ̀ pín. tí ó fi wá pé tí ó fi wá forí pérù fáwọn èèyàn ẹ̀rí tó kálukú yọ dàkẹ́ nìkẹ́ tí ó parí rè wọ́n nílé sọ̀rọ̀ mbẹ̀ yẹn. àwọn tó bá ti wá bọ́ sẹ́yìn lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ti tàn jẹ tí wọ́n ti jẹ wọn gbé à ah, ǹjẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni ọ̀rọ̀ ń bẹ́ ń kùn ọ̀rọ̀ ń bẹ́ ń kùn kí ló ní tẹ̀ wá tu jáde ńgbà gani kẹ̀ jáde kẹ̀ wá sọ tó nítorí pé wọ́n máa wò pé kí wọ́n má bàa lóòdù kó wọn bá pàdánù àwọn ẹni tí ń tẹ̀ lóhùn yìí àti káwọn fagbárí gbé torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn èèyàn máa ń kún sọ́nà méjì nígbà tó dodo bá dé gbogbo ẹni tí máa ń ba nǹkan jẹ́ iná ló pé nǹkan wọn dà ọ̀pọ̀ ìmọ̀ye wọn ní ìbàjẹ́ torí pé wọ́n ń wò wípé nídìí wọn bàjẹ́ fi máa dà. wọ́n ní má lọ gbọ́rọ̀ ẹnìkan kí ló dé tó ti wọn á gbọ́rọ̀ rẹ̀ kí ní ọ̀sẹ̀ fún ti àyọ̀dọ̀ lórí rú ni làmí lórí rú báwò níbi tí mo dàgbà dé yìí tí mo lóye dé yìí ẹ jẹ́ ń lọ gbọ́ wò ọ̀dà ẹ̀rí pé báà ló jẹ́ mi fún nǹkan lọ gbọ́ ìṣèlú pé tí wọ́n bá ti gbọ́ wọn náà bẹ̀rẹ̀ sí ní ọ bẹ̀rẹ̀ sí ní bọ́ lọ́wọ́ ìmúnisìn ọ bẹ̀rẹ̀ sí ní bọ́ lọ́wọ́ ìsinilọ́nà eléyìí tí àwọn oníṣẹ́ fi ń jàǹbá rẹ̀ torí ẹ àwọn ànábì ọlọ àwọn aránṣẹ́ ọlọ bẹ́ẹ̀ ṣe ṣe sí wọn ara wọn kan tó ṣe kí wọn pa ẹ ọlọ látàrí iṣẹ́ tí ìrànṣẹ́ wa jẹ fún ọ wọn ọsùlà tí wọn máa ṣe dáadáa wọn bá ti gbọ́ iṣẹ́ tí ìrànṣẹ́ jẹ wọn bẹ̀rẹ̀ sí bẹ̀rù ọlọ wọn bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ọlọ́run láwọn ẹni tó bá ń bẹ kọ bẹ̀rù ọlọ́run látàrí iṣẹ́ tí wọn jẹ fún wọn tí wọn ṣe dáadáa látàrí iṣẹ́ ọlọ́run tí wọn gbọ́ fọlẹ ọkọ òfin àlẹ ولا هم يحزنون ìbẹ̀rù ní jẹ́ tí wọ́n jọ gbé ní àrùkè àná wala hum yahzanun ìbànújẹ́ ní jẹ́ tí wọ́n nípa tí wọ́n fi sílẹ̀ káyé yẹn kí tí wọ́n náà bá tẹ̀lé sọ́lọ́ tó ń sin lójú méjèèjì tó fẹ́ bọ́ sí i tó bá gbàtà nàbì Muhammad sallallahu alaihi wa sallam tó ń tẹ̀lé lánàá rẹ̀ tó fi ń sin lọ́wọ́ kò sí tàbí ṣùgbọ́n pípọ̀ òní òní jẹ́ni tí ó fóyà tó bá dídọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàn ẹ̀rù ìbànújẹ́ òsì ní bọ̀ lórí tó fi sílẹ̀ sáyé ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sílẹ̀ ayé sílẹ̀ ìbànújẹ́ ni adúrún tó ń fẹ́ fi sílẹ̀ gbọ́n ní oṣù gbọ́n ní oṣù rẹ̀ kí ló ń fẹ́ ká pàdé wájú ẹ̀sìn ní kó wọn fọ ọwọ́ ní kó wọn máa lọ lọ́ọ̀bù ọ̀lọ́ náà kò bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá gbà fọlọ́ tó tẹ̀lé dáná lè sọ̀rọ̀ bá mi tẹ́lẹ̀ àdéhùn ní lọ́dọ̀ ọ̀lọ́ látọ̀dọ̀ ọ̀lọ́ wọn kí ló dé táwọn àmì tẹ̀lé táwọn aránṣẹ́ ọlọ́ èyí ti rí tá tẹ̀lé dáná lè Muhammad sọ̀rọ̀ bá wọn àríwá mi tẹ́lẹ̀ oníkálukú wá ẹ̀wẹ̀ ìdáàmà sọ náà nípa ń tẹ̀lé dáná lè ṣùgbọ́n gbàtà bá gbé tẹ wa sórí òṣùwọ̀n àríwá ìdènà ti bàjẹ́ bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùnàfíkì àdínì lásán àti gbọ́ pé kíní yọ ọ̀dà ọwọ́ àkókò àbíjẹ wà ó kájínà sí àti gbọ́ pé nítorí wọn bá ń fẹ́ nì òkú ká ṣe ibi tí wàhálà tẹ́kù sí nù ibi tí wàhálà tẹ́kù sí nù téèyàn kan bá sọ pé nítorí gbọ́n gbà nígbà tí tẹ́lẹ̀ sí múni fún takuntà gbọ́n bá tẹ́lẹ̀ sí kẹwàá wòran o ẹ̀ ṣèjú wa kọ̀ pọ̀ rí i ẹsẹ̀ bóyá kò pọ̀ rí bí ẹni tó ti gbọ́ tí wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa kíni máa wúlò fókù lẹ́yìn kú òkú kíni máa sòkú láǹfààní lẹ́yìn tó kú ọ̀gá sí láyé mọ́ kíni sẹ́yìn ọmọ lè ṣe tí ìyá àti bàbá yín tí ó fi jẹ́ ẹni tó ṣe pé tí wọ́n rí dáadáa gbọ́wọ́ yín tó bẹ́yìn náà sì ni ọ̀pá kùtẹ̀lẹ̀ fún bàbá àti ìyá tọ́lọ̀ gbogbo ẹ̀ náà lẹ́gbọ́n kótó tún jókòó farabalẹ̀ gbọ́ nínú kẹsẹ́tì ìgbà tí ọlọ́run akádàrà pé kí bàbá rẹ̀ kú ọlọ́run akádàrà pé kí ìyá rẹ̀ kú wọ́n á ní ìgbà tí èsì pọ̀ lòsì lòun tí èsì pọ̀ wọn ò ní kó wọn á ṣe òkú yẹ òun ní kẹ́kẹ́ ìkú bàbá òun ní wúlúwúlú rárá ọ̀dà pẹ̀lú àmì ránṣẹ́ pọ̀ fúdi tó bá sì ránṣẹ́ pé lérè ẹ dákun torí tọlọ ṣé ìkẹ́ tí ẹ̀ ń fẹ́ fún ya yín ni làwọn eléré wọn mú wa ni àbórí ibú tẹ̀ fẹ́ fún ya yín ni wọ́n mú wa tí wọ́n wà lọ di ojú títì àbí kò tiẹ̀ gba pápá ìṣeré àwọn ọmọ àwọn olórin ọmọ akọrin ọmọlóòkù òun náà wá gẹ́sìlà àwọn ọmọlóòkù wọ́n gẹ́gẹ́lè àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náwó ni ó wá ní ẹ ọlọ́run apẹ̀rẹ̀ kárí ẹni pé bàbá yín náà ó láìpẹ́ ìyá yín náà láìpẹ́ yín náà máa náwó wọ́n máa sọ lùkú wọn ọmọlóòkù wọ́n máa sọ pé wọ́n máa ṣe irú ẹ̀ fún ẹ o yóò ní àmì la hawla wala quwwata illa billah. ẹ dákun pé bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ gbọ́ ẹ gbọ́ kí ni máa wúlò fún fún nílò nítorí pàtẹ́ ẹ̀dẹ̀ ti ṣe báyẹn o ní pé ẹ fẹ́ sọ́ra fún ègbó àwọn èèyàn ẹ fẹ́ sọ́ra fún ègbó àwọn èèyàn àwọn èèyàn á wọ́n sọ yẹn lẹ́nu pé kí tí wọ́n lówó dé tó fẹ́ kó sòkú yẹn nìyẹn a síbùsì ẹ kó sòkú dádìí ẹ nìyẹn torí ẹ àti gbọ́ ọ àìgbọ́ òsì o àìmọ̀ àbòsí agbọmọgbà ní òròjọ ibi tó kù sí fún wa pọ̀ ara rẹ̀ ni a gbọ́ pé ẹ̀sìn ọlọ́ọ̀nì ṣùgbọ́n kúkà lè lò ó tó kúkà lè lò ó ìdí tí mùnàfíkì àdínì fi pọ̀ nù ìrọ̀gbẹ́ náà ti ń rí mùnàfíkì àdínì bá ara wọn là ń pè ní kíni mùnàfíkì àbí ọgbọ ẹ̀sìn ọmọ pé kí níkàlẹ̀ ẹ̀sìn ọlọ ṣùgbọ́n kò nílò kò nílò nítorí pé òun kìí ṣe dáadáa tí ń bẹ lọ́dọ̀ ni ní wá bíi kí làwọn èèyàn sọ nípa rẹ̀ èèyàn sọ nípa wọn tiwọn àwọn láti nítorí káwọn èèyàn lè yọnu sáwọn ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ìdí sì ni tó fi jẹ́ pé ní àwùjọ yorùbá yìí àwọn èèyàn tó ń ṣe islam lódodo wọn ọ̀pọ̀ rárá wọn ọ̀pọ̀ rárá àwọn mùnádìkì àdínì lọ pọ̀ jù mùnádìkì àdínì lọ pọ̀ jù torí kékeré náà ń pè ní islam làwọn ọmọ sẹ̀sá ti já sin kìíní kan súkẹ́súkẹ́ kan láti máa báṣà wa lọ báṣà wa ti wà ètùkí gbogbo àṣà náà ní islam ní kẹ́ ẹ̀ ètò ọba ti dá nínú rẹ lẹ́gbọ́dọ̀ pàtì síbẹ̀yìn ọ̀fẹ́ wọná lẹ́fẹ́ sí islam síbẹ̀ fẹ́ wà lùdánà lẹ́fẹ́ tẹ̀lẹ́tà nàbì muhammed sallallahu alaihi wa sallam ṣe eléyìí dẹ́gbà ọlọ́ni walladhina kadhabu bi ayatina wastakbaru anha ọ́ ẹ lọ sọ fún àwọn ìyá tó mọ̀ wọn mójútó mọ̀ àwọn tó mójútó àwọn ọmọ yẹn wọn pariwo tó alẹ́ sí i. ọlọ́ni walladhina kadzabu bi ayatina wastakbaru anha dájúdájú àwọn ẹni tó ṣe é pé wọ́n pe ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nírọ́ a ọmọ èèyàn ti àyà ni ọlọ́wọ́n ọba ló sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ló sọ̀rọ̀ ìwọ wa ń sọ é pé irọ́ lọ̀rọ̀ lọ a'udhu billahi minash shaitanir rajim ìgbà tó ṣe pé bàbá rẹ sọ̀rọ̀ ò lè fọ̀rọ̀ bàbá rẹ rọ irọ́ sì kún náà rọ bàbá rẹ ọlọ́run tó wáá dá ọ tó dá bàbá rẹ tó dá yìí tó dá òkèèyàn ọ wá sọ̀rọ̀ ọ wá ń pè nírọ́ ẹ dàpọ̀ sẹ́yìn pé iye nǹkan ẹni tó pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àwọn náà pọ̀ jù ní àbáwọn tó pè lódodo àwọn tó pè nírọ́ lọ pọ̀ jù bàbá rẹ àwọn tó pè ọ̀rọ̀ ọlọ́run nírọ́ lọ pọ̀ jù yóò wá jẹ nǹkan tó burú pé kọ́lọ̀ kó gbogbo wọn dà sí náà kò ní jẹ tó burú wàláhì kò ní jẹ tó burú. àwọn ọlọ́wọ́n bọ̀ róró kí ni jẹ́ róró gan-an rí kí ni jẹ́ róró àlọ́ lọ́n ń sòfin pé tó o bá ti báyìí báyìí ni ó tẹ̀sí o tó o bá ti báyìí báyìí ni ó tẹ̀sí o kí ni tó máa rorò kò rorò tẹ̀ ń sọ tẹ̀ ń sọ nípa ọlọ́ òfin ọlọ́run tó nípa ọ̀tẹ̀lẹ́ tó o bá tẹ̀lé jọ́ jẹ́ tiẹ̀ tó o bá sì kàn jọ́ jẹ́ tiẹ̀ nìyí. ọ̀wá lè jẹ́ ẹni tí ó takùtọ̀ lọ́n tọkọtọ̀ lọ́n tí ọ̀wá rí dáadáa gbà lọ́dọ̀ lọ nígbà tí èsè kó dilẹ̀ dáadáa yẹn ò dilẹ̀ dípò kó wọ́n fi lọ ẹni tí ọ̀lẹ́tọ̀ sí. dáadáa yẹn ò dilẹ̀ dípò kó wọ́n àmọ́ fi lọ ẹni tí sí. táwọn ìgbé dáadáa lílẹ̀ o ọ̀daràn wa lọ́tọ́ sí ló ti jẹ́ kí ẹ mẹ́jọ atanra wa jẹ o àwọn ata wà níbi tá a wà ní ìsìn lókè pẹ̀ arìnrìn àjò ni wa o oníkàlùkù ọ̀lọ́ o tó etí wa báyọ̀ lọ́kàn jẹ́ jù o náà ní kí lẹ́yìn ìgbà téèyàn bá kú èèyàn ti gbọ́ òdodo ó sì ti mọ òdodo ṣùgbọ́n kò fi ṣe wa o nígbà tó wá kú tó kó ti dénú sáré ìta dénú sáré báyìí lórí kí la ilaha illallah ní kìíní yìí ń sọ lọ́mọ jánà sẹ́wọ̀n káwa kínní yìí ni wá lọ́dọ̀ wọn gba àwọn òkú fẹ́ gbọ́ níta sọ níta àwọn kínní yìí ń sọ lọ́mọ jánà tó o sì á jìyà nítorí pé ọ̀tako níta àwọn kínní yìí sọ ìyá láéláé kéde yàtọ̀ pé ọ̀tàn ń bẹ lásán ìyá láéláé kéde yàtọ̀ ọ̀tàn ń lásán ìdí nu ọrọ̀ àwọn èèyàn lọ́rùn láti náwó fún àwọn ẹni tí ń tàn wọn jẹ. àwọn àfáàtì ń sìn wọn lọ́nà ọ̀rọ̀ wọn lọ́rùn láti náwó fún wọn nítorí pé ibi táwọn náà tẹ̀sí làwọn àfáà yẹn ṣe kíni làwọn náà tẹ̀sí kọ gbogbo yẹn lọ́rùn láti náwó lọ́wọ́ kọlá kọ gbogbo yẹn lọ́rùn láti ṣe yẹn tí òkú gbogbo tí sọ ní ìbẹ́yẹn láàmú sọ ní láàmú láti gbé nǹkan tí ń ṣe yẹn lárugẹ kò sí wàhálà ẹ máa ná sójú ọ̀nà tí ọ̀dà ẹ tó ti ti ìyá jẹ ní tó bá di lọ́la lókè yá. ètò ti dáa jù náà ni kí èèyàn mú òdodo níbi kó ṣe kó tẹ̀lé kí èèyàn mọ̀ dúró dó ọ̀làwọn ọ̀làwọn àbámọ̀ aláìláì tí ò ní ṣe ti yí padà mọ́ ẹ̀. ló fi jẹ́ pé bí èèyàn bá dorí ahun tí èèyàn bá wo bá ń ṣe máa ń gbókùn sínú sàárè wàhálà ó kọ́kẹ́yìn omi omi jọ́ ọmọ sànù ọmọ tí bá tiẹ̀ pàdé nù kọ̀ wá lè ṣeéṣe kákan gbọ́ náà lọ fà àtòrí pé àní ti kó mẹ́ tó bá já sáburú náà tí mọ̀lẹ́kọ̀ọ́ ti ra mú tí wọ́n ti máa lù ní pọ́npọ́ lórí tí ó sì máa pariwo tó ẹgbẹ́ gbogbo èèyàn gbogbo nǹkan ní ọ̀gbọ́ èèyàn àdàlùdànù ni ò ní gbọ́ sẹ́mi pé tá a bá wà chance láti gbọ́rù rẹ̀ bóyá ẹlòmíì ọ̀bá sórí rẹ̀ ẹ́ ni wọ́n ra múlá ẹ̀ òun jáwọ́ nínú tó ṣe sí òṣùwọ́n náà bò sí bẹ́ẹ̀ torí kó ti pàpọ́ lẹ́pọ̀ máa ń ná làwọn kan torí kó lè bá àtijọ́ tí wọ́n fi wọ́n náà à ń ṣe ládùá ó kú kárùn àdúrà lọ pé kọ́lọ́ mẹ́sàn án aládọ́rùn mọ́ tọ́ ó kú kárùn àdúrà lọ àìmọye dáadáa là máa gbọ́ táfi sí pàlàbà rẹ̀ ní Yorùbá lẹ́bùn. wọn máa gbé ha wọn á kí ni ṣe ń tọ́lọ́ wa wó nu nìkan lọ́lọ́wọ́ tó wá àti àjẹyàn gba àwa wíjọ wọn wọn ràn kankan kan máa lápèjúwe ń wọlé ń wọlé táwọn wí gbogbo gbà kí lọ́ọ́ fẹ́ fi gbà kí lọ́ọ́ fẹ́ fi gbà tó ti yọ ọlọ́ọ̀kan máa wọ bí wèrè torí pé sòkòtò rẹ tó ń wọ́lẹ̀ yẹn wàá rí pé gbogbo ẹni tó bá yọ wọn ò ní fàpẹ́lẹ́ ojú àpẹ́lẹ́ wọ ọ̀gá lọ́mọ èèyàn lẹ́nu. káyọ̀tù kò sẹ́sìn gan gbogbo ẹ̀rọ fọkúnlẹ̀ wọ́n fi sòkòtò tiẹ̀ kó oyí máa yá àmàlà nínú ewédú náà ló ń gbé ká ìtọ́kúnlẹ̀ gbogbo ẹkúnlẹ̀ náà ló ń gbé ká bá ọ̀ ń tẹ̀ mọ́lẹ̀ ojú ti ẹ̀rọ rárá ọ̀ tẹ̀ tòkòtò rẹ mọ́lẹ̀ kọjá sẹ́yìn túmọ̀ sí kórì rẹ pé òbí gidi ló sì bí ọ gbàtọ́ jáde ní táwọn ẹni tí gbogbo tòkòtò rẹ ń wọlé bẹ́ẹ̀ kí làwọn ẹni sọ fún ọ. gbogbo ojúgun tòkòtò tí gbó ìsàlẹ̀ ti gbó ya ó tún ya ọ ya dá méjì ló tó ti máa fi kéèyàn ọmọ ṣe bẹ́ẹ̀ kátó wá pẹ́sìn wá sọ pé tó bá ti tayọ kókó tẹ̀ inú náà ni àwọn èèyàn máa rò pé ìnàbà wò bá mi rán kí sókòtò yẹn máa wọlé mo fẹ́ máa fi ẹnu ni ọmọ àwọ̀ sókòtò ẹnu ẹ rí i pé àwọn nǹkan àti ní ká tó máa fura wa irú èèyàn wò làá fẹ́ jẹ́ náà rí irú fún eré yẹn bá wọn mọ ọ̀ràn kan rẹ̀ ẹnìkan ò ní dúró àlùjẹ̀nà àbí kó gbòde tòkòtò rẹ kó lè kó múra alẹ́ ni tó tẹ̀ lófin ọlọ́run tó tẹ̀ láṣẹ rẹ̀ kò tí ì má bí ọ̀rọ̀ òun ti jáde tonti kọ́ lọ́n ti sàdéhùn dáadáa fún ọjọ́ gbẹ̀dẹ̀ òkè yá mi kátó wá pé àwọn ẹni tí ọkọ tí ọ̀ka tó lọ́n fún kankan bí ká máa fi tẹ̀tẹ̀ wọ́n máa fi ṣe wọ́n máa fi ṣe wọ́n máa fi ṣàwádà. wọn mọ̀rọ̀ lọ wọn máa fi ṣe wọn máa fi ṣe à ń pani lẹ́rìn ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run ẹni tó gbọ́rọ̀ ọlọ́run tó pè tó ní gbogbo eléyìn ọ̀dájú wọ́n ti sọ lómi pé ti sọ tíra ok kí ni wọ́n máa ń pa tíra tó fi pé sí máa kankan sọ fún ọ̀pọ̀lọpọ̀ tí ìsì ń pè ọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ̀ àwọn tí wọ́n pẹ́pọ̀ ẹ̀sìn náà síwájú wọn fẹ́mi pé ìdáhùn èèyàn fi gbẹ́sìn yé ní ìsìn láwùjọ àwọn àfáà dákun àwọn àfáà ni wọ́n dákun torí pé báwọn àfáà yín bá ṣe rí lẹ́yìn náà ó rí nàdéèdè pé àwọn àfáà yín mànà àwọn àfáà yín máa ń pa ẹ̀sìn bó lẹ́yìn ti fẹ́ mànà bó lẹ́yìn ti fẹ́ máa ń pa ẹ̀sìn ẹ̀ lè máa ń pa rẹ̀ àfáà ní ń ṣe yẹ̀ ń wò fún yín wọ́n wá ń sọ létí yín pé ká lọ sọ́dọ̀ yẹn ń wọ̀ ọ̀dà sẹ́fọ̀ kẹ́lómi ọ̀yà àmì nígbà ah, àwọn lè wa náà ní fún wa. àmọ́ pàtẹ́ pé tó ọba dọ́dọ̀ rẹ̀ ńlọ ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú òfin ọlọ́wọ́n bá wa tí èèyàn máa ń rẹ̀ gan ni ẹni tó bá sì wá dọ̀ rẹ̀ gan òun náà lè ti pàṣẹ bẹ́ẹ̀ di náà ló sì yín lọ́nà àwọn náà ní ọlọ́run àwọn ni ọ̀mọ́ tòló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì kẹ́ ẹ tó báwọn èèyàn wí ẹ rí i pé ìbáwí tó yẹ kó lọ sórí àwọn ẹni tó ń pè láàfáà gan kó lọ yẹ kó ga jù torí pé àwọn èèyàn ọ̀mà ní tí wọ́n bá sọ fún wọn làwọn mà èèyàn ò lè má gbélé ayé kó má rí pàdé èèyàn ò lè má gbélé ayé kó má rí tòrò ẹnìkan wá bọ̀ wọ́n gẹ́gẹ́ bí aṣíwájú nídìí ẹ̀sìn bàbá nǹkan báyìí máa ti ń dà mí láàmú o tó bá sọ fún pé ah nítorí o wípé ń dọ̀ láàmú àdúrà kan ti wà ó sáànà jù sallallahu alaihi wasallam ní tí yẹn bá dé sírù nǹkan ọlọ́wọ́ mú kúrò náà ni ah, ẹ bá ń kọ́ bàbá o sì bá kọ́ o sì lé lọ sẹ́wọ̀n kó ti pẹ́sìn lọ́dọ̀ rẹ̀ nù tí nǹkan bá sẹnu míì náà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jọ́ mi ó ní ní tí bàbá ní ká máa kà pànàbì ní ká máa wí ni dáadáa wọn máa tàn dáadáa wọn máa tàn dáadáa wọn máa sàkà àwọn sọ pé ńgbà wọn abẹ́yìn ẹ sọ pé hmm, nǹkan wà mbẹ́ ni pé ọ wọ àdàbà funfun wa àdàbà funfun yóò wá jẹ́ àdàbà tó ti pé kò tí ì máa fò ẹ dákun ẹ wo wàhálà so that ìwọ náà fi máa wọ pé ẹ eh, nǹkan bẹ́ẹ̀ nínú tí bàbá ń kà àdàbà funfun tí ò tí ì máa fò ìnáwó àwa yóò wá pè méje yóò pé méje ìró tí ìyá rẹ ti kó fi kàn ọ́ nígbà wọn kọ́kọ́ bí ọ ó mú wa ẹ̀rọ babaláwo lásán tẹ̀ ń pè láàfà so ìgbà tó máa ní kó tó ṣe tí wọn náà jìyà fáin fáin ọlọ́wọ́n bá pẹ̀lú wípé máa dẹ́yìn ẹ sì dé ọlọ́run ní kí nǹkan ọgbọ́ àkọ́jẹ́ bẹ́ẹ̀ sọ pé ìwọ ti fi nanu láéláé ìwọ náà tún wá ṣe sábà bíi tẹ́lẹ̀ omi náà tún fi máa ṣe náà láéláé pé jésù ọlọ́ bàbá bàbá bẹ́ẹ̀ bá jù tó ẹtì pé lè máa mú àti babaláwo ìdí tó fi jẹ́ pé àwọn èèyàn sí náà wọ́n sí náà wọ́n sí náà kálukú ti gbé láwàní sórí láwàní ò ti kìnà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tó bá tó ó tú láwàní wò wàláì bòńdè ìnù láwàní àyùbá àmàbòdè ìdárò àwọn eléyìí tí àwọn èèyàn lọ́nà gan wọ́n bá rí báwọn afáà bá ti rí làwọn èèyàn máa rí tó bá ti páwọn ẹni tí ń sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn bá dúró déédéé wà láwọn èèyàn dúró déédéé torí kí kòtẹ́ tó lókè mí lẹ́yìn sámà tí báwọn afáà yín náà ní táwọn afáà ń ṣe làwọn èèyàn máa ṣe torí pé ẹ máa wà àwọn èèyàn wọn yìí sábà ṣàgbére lọ títí àti máa ẹ̀sọ́ ju yẹ́ ẹ̀sọ́ lọ pé táwọn afáwa ti sọ iná làwa náà sọ ok àwọn afáwa ti wá sí àwọn èèyàn lọ́nà ẹlẹgẹdẹ báyìí ó kú káwọn èèyàn gbọ́ kún ọ padà ó kú kún ọ gbọ́ kún ọ padà torí di eléyìí báyìí ìmá pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ ó burú ó burú ọlọ́run ọba ní ń bá wa sọ̀rọ̀ kò sì sẹ́ni tọ̀rọ̀ rẹ̀ jódodo bìí tọ̀lọ̀ tó ìyẹn wá sọ pé ń tọ́sọ̀ ń bẹ́ẹ̀ wọ́tẹ̀kùbọ́rù ẹ̀ńhà wọ́n tún wá sí ìgbéraga sí báàmì tẹ́lẹ̀. àwọn tó bá ti bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí òdodo ti dé wá bá wọn wọ́n pè nírọ́ wọ́n tún wá sí ìgbéraga sí i. ulẹ̀ ìgbà ọ̀káàbù náà rí hùm sí àkọ́rìbù ọlọ́run láwọn ní ọ̀wọ́ náà àwọn ní ó sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére kété. èyí túmọ̀ sí pé ẹ láti kọ́kọ́ wá ìmọ̀ nípa ntọ́lọ́nfin ránàbí Muhammad sallallahu alaihi wasallam tiwa torí pé títẹ̀lé àtàìtẹ̀lé ìmọ̀lọ́yẹ̀ kó síwájú ó sì gbọ̀ wá báyìí pé ní ìsìn à ń ṣe Islam orí Islam náà là ń bí ọmọ wa lé inú wa sì ń dùn àmọ́ wọ́n ní kí ni Islam yẹn àmọ́ just the destination of Islam ti àlàyé kí ni Islam ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí fèèdì. bákan náà ṣe bá fèrè ìtumọ̀ la ilaha illallah ọgọ́rọ̀ mùsùlùmí ó fèrè gbólóhùn tá à ń tètè di mùsùlùmí nù. ok kí ni orígun tí la ilaha illallah ni tó ṣe pé téèyàn ọba sọ méjèèjì ọ̀tọ́nà tó ti wà lẹ́nu pàlọ́ ọ̀pọ̀ àmọ́ mùsùlùmí ọmọ wọn mọ̀ ọ́n kékeré àwọn afẹ́fẹ́ léyìí bóòlù àti wá fẹ́ jẹ́ ni tó jẹ́ yọ wá tẹ̀lé tí anabi sallallahu alaihi wasallam ìgbà tá à ní mà nípa ntọ́lọ̀ ń fìràn nǹkan táwọn kan dá ni pé wá kà ń gbogbo ìgbà pé bàbá fojú kan kíláàsì ṣe máa jó ni àwọn máa yọ ni ó túmọ̀ sí pé káwọn gángan káwọn náà gbé lù lọ́ọ́ lọ àlùkìyàmà àwọn oníbàǹdì káwọn náà gbé lọ àlùkìyàmà àwọn oníjáàdì kí wọ́n gbé nìṣó lálùkìyàmà kẹ́ máa mọ̀ kólómù tí yorùbá ka ìsìn islam fún àjọyọ̀ ni ike bí nǹkan bá tiẹ̀ dàrú níjọba ìlà òkèèyàn táwọn bá ti rán àbí táwọn fi jó mọ́lẹ̀ ọlọ́nkan sànù síbẹ̀ <laughs> wá ní òtún tọ́jọ́ báyẹn àbí kó ní ṣòkòtò ó de ṣòkòtò rẹ̀ gírí kó níyàrí ó mójútó ẹ̀rí fún àwọn ànábì ọlọ́run àwọn ti ṣe tiwọn ìní àìsàn ti sọ fún wa pé tẹ́nìkan bá fi lè sọ fún ọ pé nǹkan kan bẹ nínú tọ́lọ̀ fi rán ànábì sallallahu alaihi wasallam dáná ti kọ̀ láti jíṣẹ́ rẹ̀ kọ̀ gbà pé rán kan kò sí nǹkan kan tọ́lọ̀ ní kò jíṣẹ́ rẹ̀ tí ò sì jíṣẹ́ la ti wá láǹfààní àti gbọ́ nínú tọ́lọ̀ fi rán sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé a bá mọ àwọn ara wa dáàbí fẹ́ sórí kódà kò yẹ ká jẹ́

tọba ti ríra rẹ bẹ́ẹ̀ dúkọ ẹfọ lọ Ọlọ́run ní ká ṣe nǹkan báyìí ń ṣe alihamudulilayi ó ní ká má ṣe nǹkan báyìí ò súnmọ́ alihamudulilayi ìwọ ló lórí rẹ àmọ́ by the time tẹ gbọlọ ní ẹsẹ báyìí èyí ṣe ó ní ọmọ ẹsẹ báyìí ńlọ ọmọ ẹsẹ kò sí bó ṣe lè pera rẹ lólùpayọ lọ ó lè jẹ olùpayọ lọ ká ṣe dáadáa ó pàtàkì ìṣe dáadáa kò ṣe dìgbà tá pé àwọn èèyàn ń ṣe dáadáa jẹ máa. torí kí ẹ dì í mú ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn ṣe dáadáa àwọn èèyàn díẹ̀ ni màá ṣe dáadáa sẹ́bẹ̀yìn náà mà sẹ́bà ń gbá àdúgbò kan ní sẹ́bà pẹ́ nìkan lẹ́nu rí adúlé èèyàn yókù ńkọ́ nítorí kí ẹ ra àwọn wà burúkú burúkú burúkú lọ́dọ̀ wọn. ẹ̀yin sọ pé lágbájá kò lè mọ́tò sọ gbogbo èèyàn yókù kí ah o ti mọ̀ pé gbogbo èèyàn bọ̀ jẹ́ nígbà wọn ò ti rí ọ̀n kalẹ̀ àmọ́ lágbájá tó ti máa ń yọ pé ti máa ń ó túmọ̀ sí pé àwọn ẹni tí ń ṣe dáadọ́ ọ̀pọ̀ tí ká má máa sọ pé ibi táyé bá ń yí lọ làwọn náà máa bá wọn lọ torí pé ibi táyé ń lọ máa bá wọn lọ ayé gan o ní kó pàápàá lórílẹ̀‐èdè tiwa tá a wà nàìjíríà yìí gbàtí gbogbo èèyàn yóò ń jàǹbá ìwọ náà máa sọ pé bó ló ti fẹ́ jẹ́ lódodo gbàtí gbogbo èèyàn yóò purọ́ oníbò ló ti fẹ́ máa sọ òdodo sẹ́yìn sì lè gbélé ayé kọ́ máa sọ òdodo bẹ́ẹ̀ lẹ́nìkan sọ fẹ́ nìkan tòtòrí pé gbogbo gbogbo ẹni tó yí òǹkà irọ́ náà làwọn jọ pa fúnra wọn kẹ́ ẹ máa ṣe dáadáa àwọn èèyàn ọba máa ṣàìdá ẹ máa ṣe dáadáa tó máa ti ṣe dáadáa dáadáa tì ètò wa ga jù ní gbogbo dáadáa ní káàsì lọ káma sẹbọ sí i káàtẹ̀lé ta nàbì Muhammad sallallahu alaihi wasallam káma fi gbà pààrọ̀ eléyìí ní ma síwájú gbogbo dáadáa torí ẹ̀jẹ̀ ń kan ṣe dáadáa tó jẹ́ mùsùlùmí kò rí dáadáa sí síbẹ̀ rí Hatim at kò sẹ́ni tó lawọ́ tó ọmọ rẹ̀ Adi ọwọ́ àpò ń gba islam ọmọ gba islam bàbá ti kú kí islam ò tóbi kò sẹ́ni tó lawọ́ tó hansen lédè lárúbá lónìí tá a bá fẹ́ kọ̀wé á sọ yìí pé ó sì lawọ́ bíi hansen títí wọn ò lówe méjì nípa ẹni tó lawọ́ lédè lárúbá gbélé ọmọ rẹ̀ wá bá nàbí sọ̀rọ̀ bá a sọ bàbá mi gbogbo èèyàn lọ́mọ pẹ̀lú lílawọ́ débi kókọ rẹ̀ ti di ní sáfẹ́ ń pòwé ọ̀làwọ́ débi wípé ó máa ń febí para rẹ̀ sórí kí ó lè bá àdúrà lómi nù kọ̀kọ̀ láti wà kíta torí kẹ́lọ́mí ò lè ra sọ̀wọ̀ sọ́run ọgbà tó tún tì ó máa le gan-an ẹni tó jẹ̀bi nítorí pé ń tì wọ́n lẹ́ni tí wọ́n wá yọ òun sì mọ̀ pé tí wọ́n bá tì ó máa le dípò rẹ̀ wọ́n wá gbọ́ ńlẹ̀ láìpẹ́ kílẹ̀ sàn tí bàbá òun ó rí njọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ti gbà láyè ti gbà láyè ó rí tí gbogbo yẹn ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa kò sí nǹkan kan tí wọ́n ti kú fún njọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé léèyàn bá níwà dáadáa tí ń ṣe dára tí ó jẹ́ mùsùlùmí ó tó tó bá ní Islam ẹni gbogbo dáadáa tẹ̀sẹ̀ lẹ́rìí ládàá rẹ̀ torí ẹ̀ náà la ṣèdánilẹ́kọ̀ọ́ pa pé anabi ọsọlọlọ àríwá rẹ sẹlẹ ó ní téèyàn bá jẹ ẹni tí ń ṣe dáadáa nígbà tó jẹ kèfèrí tó bá tún wá gba islam tí ń ṣe ń tẹ̀síwájú pẹ̀lú dáadáa ládáadáa tó ti ṣe kó tó jẹ́ mùsùlùmí ọlọ́run fún ládé tó tún ṣe lẹ́yìn ìgbà tó tún jẹ́ mùsùlùmí ọlọ́run fún ẹni tó bá wá jẹ́ ọ̀daràn kó tó gba islam tó wá gba islam tó tún tẹ̀síwájú pẹ̀lú ọ̀ràn àdá ìyá ọ̀ràn tó dákó tó jẹ́ mùsùlùmí kò ní parẹ́ pẹ̀lú ìsìláàmù o sọ̀rọ̀ pé ìsìláàmù máa wó níjọba síwájú rẹ̀ dànù ṣùgbọ́n tó bá jẹ́ pé òun tẹ̀síwájú pẹ̀lú ìwà tí ń kó tó jẹ́ mùsùlùmí o kò yí padà yóò jíye tó ṣe kó tó jẹ́ mùsùlùmí yóò tún jíye tó ṣe ńgbà tó ṣe mùsùlùmí. torí ẹ kò séyìí tọ́gbà nù dáadáa bí kò jẹ́ mùsùlùmí torí ẹ̀ ń sọ pé eléyìí báyìí mùsùlùmí ni o àmọ́ láì dáa ni káàkiri lélẹ́yìn àmọ́ máa ṣe dáadáa mùsùlùmí lẹ́sùn lọ́la lórí káàkiri torí jíjẹ́ mùsùlùmí ó la ìdá tí ó hàn sí káàkiri tó àìdá wọn á ju dáadáa àbí dáadáa ti ìsìláàmù ọwọ́ á ti dáadáa tẹ ẹ̀rù pẹ́lú mi ń ṣe lọ nígbà tó wọ́n ti jẹ́ mùsùlùmí lọ́lọ́run ti sọ pé abanájà alùmùsùlùmí náà kẹ́lùmùjìrìmì ọlọ́run ni lè dọ́gba mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí ọlọ́npẹ̀ wọn lọ́dà fún àdédọ́gba torí ẹ̀ dáadáa ni ká máa ṣe jàmá èyí tí ń bẹ lẹ́yìn ikú wàláhì ó ju kú lọ èyí tí ń bẹ lẹ́yìn ikú ó ju kú lọ torí pé à ń ti ń kú náà ká tó kú àbá àti kú à ń ti ń kú ká tó kú oorun dáhùn tó ń dojúmọ́ àbúrò kú ni àbúrò kú ni ẹ̀yin owó tó bá rẹ̀yìn tí yẹn bá sùn gbogbo bá bá ṣe ń lu koro létí èèyàn yẹn onídìde ó sì ṣe é ṣe kọjá pé àsìkò tí ẹ̀yìn sùn yàn ẹ̀ ń lá àlá burúkú kan pẹ́kí tọ́lọ̀ bá ní kẹ́ tají sáyẹ́lẹ́ mọ̀ dúpẹ́ fọlọ́n pé ah mo dúpẹ́ fọlọ́n pé nìké kù mo dúpẹ́ fọlọ́n pé kìí sòdodo ẹ̀hẹ́n tọ́ ìgbà mi ẹ̀ sì máa lálàá dáadáa tẹ́ bá jí sáyẹ́lẹ́ pé ah àti ẹ̀ ti kú kí dáadáa yóò ti jẹ́ tèmi. ó túmọ̀ sí pé ah, àti ìkú àti ń kú nítorí pé ikú wọn oorun yẹn àbúrò kú tọ ntí wọn bẹ lẹ́yìn ikú ojú kú gàgà lọ ṣé báwọn èèyàn ti ju kò sí yájú mọ́ náà ní náà kú tó bá pé a ti wá kù tá a ti di bọ́rọ̀ gidi sí àlè mìíràn mọ́ ó sì ti parí ti kú ó ti parí iṣẹ́ and kò sí nǹkan kata ni kò bí ọ kò sí ìṣòro kata ni kò ṣe fún ọ wàláì kò bá sàn kò bá sàn pé a àtìvù ń tá àtìvù láyé àti jẹgbádùn rẹ kó tó di pé ẹyìn àpò ńbẹ tẹlómìnà ọmọ ẹjẹ tiẹ lọ kò sí ìṣòro kò bá sàn ṣùgbọ́n ibi tí ikú ti bàyàn lẹ́rù jù ó ní pé ní ti ń bẹ lẹ́yìn rẹ ju nǹkan kan lọ ìyá tọ́lọ̀ ti pèsè kalẹ̀ dẹni tí kò ní wà lùdẹ̀là wàlẹ́ ọba yẹn lẹ́rù kéde pé wọ́n kàn sọ̀yàn sínú lẹ̀ nígbà yẹn lẹ́rù nípa kú o kéde o torípé àtọ̀ wà lókè àtọ̀ wà ńlẹ̀ ìlú ọ̀sìn kú tó bá jẹ́ pé kò sí tí ó ṣẹlẹ̀ mọ́ nígbà tó ti kú mo wà lókè mo wà ńlẹ̀ mo ti kú kò sí tí ó ṣẹlẹ̀ níbi tó bá rí kí wọ́n sọ ọ́ sí ṣùgbọ́n gbòó sí pé nǹkan kó tún máa ṣẹlẹ̀ sí yẹn kótó wa ti dọ́tọ́ náà tún wa dìde nílò fi jẹ́ kọ́rọ̀ kú bá lẹ́rù gan-an tọrọ kú ti bá lẹ́rù ẹ̀ rí gbàtà àwọn Yahudi ní àyànfẹ́ ọlọ́run ọmọ ẹni tọ́lọ́run fẹ́ràn làwọn ọ̀dà ọmọ lè kẹ́ náà sì kí lẹ̀ ń tún wá ń ṣe nù yà kí lẹ̀ ń ṣe nù àrùn pánpán kí lẹ̀ ń ṣe ń di pé kó kù sí yín mú dẹ́ ní gbádùn ẹ kú ẹ tọrọ kú báyìí kẹ́ ẹ kú tẹ́lẹ̀ bá lọ wà lẹ́dẹ́ nà ọlọ́ni wàlá yẹtẹ̀mẹ̀ náwó náà hóó ẹ̀bẹ̀dẹ̀ ò ní tọrọ kú láyé bima qaddamat aydihim torí kí ni bi sababi ma qaddamat aydihim nítorí ntọ́wọ́ wọn tí wọ́n ti tẹ̀síwájú torí kálukú mọ̀ tó bá ti kú bàjẹ́ bọ̀ ni bàtí táyì tí wọ́n ń pera rẹ lọ́mọ ọlọ́run pé okú oríire tó ọjọ́ ọmọ ọlọ́run àti kíkẹ́ lómi náà wàá dọmọ ọlọ́run tíkẹ́ẹ̀tì ò tí ì tàn àbí bẹ́ẹ̀ kọ́ ni pé ìwọ náà wàá obtain your come obtain your own form so that ìwọ náà ò fi dọmọ ọlọ́run ó kì í wọ́n tó ti dọmọ ọlọ́run tẹ́lómi ò tí ì jẹun kí ló dé tó tọrọ kó kú ní ìsìn náà kó fi máa lọ sílé ìkẹ́ bí ó ní àbíjì ah, báyìí fọ kí ló dé sọmọ kó ní wọ paradise ṣáájú kó tó kú kí ló ń ṣe nu gbogbo wàhálà nàìjíríà yìí pọ̀ kó tètè máa lọ dé wá bí ní àbíjì ah, báyìí fọ ibẹ̀ yẹn lè le o kó lè le báwọn kò lè le báwọn ọmọ ọlọ tó <laughs> ọlọ́ni wọn ní sọ̀rọ̀ rẹ̀ lálẹ́ ó túmọ̀ sí kí kálukú mọ̀ kìí ṣe pé wọ́n gbìyàn títà rí nìkan ní báyà lẹ́wọ̀ kí ni ọ̀sẹ̀ mi lẹ́yìn nígbà tí káfíìrì bá mi lé ṣé mùsùlùmí náà wà ní mà torí ẹ̀ bí abẹ́rù ní ọ̀sẹ̀ lẹ̀ sí wa lẹ́yìn gbàtà bá fún ìgbà tí ní ìsìtẹ́ nìkan bá ń ké tí ń ké nínú yàrá kan tí ń gbálẹ̀kùn fẹ́ gbàmí ẹ̀gbàmí sọ̀rọ̀ kí tó lọ́n bá ní ká gbọ́. gbogbo ọ̀nà dáàbò wọlé láàmà wa sílẹ̀kùn yẹn tí ọba gbà lẹ́rọ̀ àtẹ̀tán láti yọ tògiri tògiri torí kọ́mi èèyàn ti ń kéwòn ọmọ bàá ṣe ẹni tí wọ́n á ti títà rè o sẹ́wọ̀n káà ní gbọ́ dépò pápá lẹ̀ ọ̀dà káti ẹ̀ wá kó gan pa gbọ́ màlẹ́kà tí fi ya jẹ àárín dáàbò ẹ̀yẹ mọ́ wọn mẹ́wọ́ ẹ̀dì wọn mú mẹ́wọ́ ẹ̀dì ẹ̀sìn lù bá wọn. kò sí kò sẹ́ni tó lè dé lẹ́yìn. ọ̀dà sáré pé agbọ́ àwọn agbókun náà kò nù sáré. níbo la fẹ́ gbé sí tọ́wọ́ yóò ní bà. torí tọ́lọ̀ wàláyé tọ́láyé tó tó nítorí ẹ̀ ló ti jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam oníṣẹ́ ìbá ti bẹ̀rù pẹ́ẹ́ tó ní sin òkú má kó wọn bá bẹ lọ́n káwọn èèyàn náà máa gbọ́ irú ìyà tí ń jẹ àwọn tó wà nù sáré irú ètò ọlọ́wọ́n bá ń fòun gbọ́ torí èèyàn àtàlùjá náà àmọ́ bí gbọ́ ṣé a bá ń gbọ́ bókú mi bá kú àní kékeré inú ìyá ilá gbé wọn náà lọ eléyìí ọba yẹn kí ni ọ̀sẹ̀lẹ̀ tí wà láyìn fún wa ọba yẹn lẹ́rù agbọ́dọ̀ máa rántí ẹ̀. ìbànújẹ́ nípa táàbù sílẹ̀ sáyé á lè jẹ́ ní tírù rẹ̀ oníṣẹ̀lẹ̀ sí àyàfi pẹ̀lú títẹ̀lé tọ́lọ̀ títẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam. ẹni tí ò ní nǹkan kan láyé nínú tí máa jẹ́ kí ikú ọmọ dẹ́rù bàyà téèyàn ti fẹ́ kú ó ní pé ọ̀wọ́ àkítà tẹ́ fi sílẹ̀ yìí bóun ó ti ṣe kò rọrùn fún mi ìrìn rọrùn wàhálà mo ṣe tí mo fi rí i àwọn ọmọ tí mo fi kalẹ̀ yìí tí kú bá mú mi lọ báyìí báwo ṣe táwọn ọmọ ilé ń dùn mí kí ni ó ṣẹlẹ̀ sí wọn àbí àti kéré èèyàn dàgbà àwọn èèyàn jẹ kátó wa kó kéré bẹ́ẹ̀ kí nǹkan àbànújẹ́ àmì tó bá tẹ̀lé tọ́lọ́ tó tẹ̀lé tọ́lọ́ tó bá rí tọ́lọ́ ọlọ́run yàn àwọn olùsọ́ lórí nǹkan tó fi tilẹ̀ síbẹ̀ yìí náà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú ní tẹ́ ẹ̀ máa tó sì yín lọ sí ìdíkẹ́ máa sọ dúkìá rẹ̀ láì gbà kọ́bọ̀ ẹ̀ máa tó sì yín lọ sí ìdíkẹ́ máa bá àwọn ọmọ rẹ̀ mójútó ní tí bàbá wọn fi sílẹ̀ láì gbà kọ́bọ̀ tó ara pé ọ̀pá yọ lọ ọ̀tẹ̀lẹ̀ tá a nàbì sọ̀rọ̀ bá a lè wà kò sí tí ọba máa látàrí pé yẹn tẹ̀lé tọ́lọ́ wọn tẹ̀lé tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ìgbà tí Abu Ja'far al-Mansur tó di khalifa ó sọ fún ọ̀kan nínú àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n ń pè ní Muqatil ó ní ẹ̀ẹ́dìní wọ́n fẹ́ kó ṣe ìtìjú fún mi Muqatil wa ni títí títẹ̀ ń fẹ́ kí n ṣe fún yín nípa tí mo gbọ́ ni àbí nípa tí mo rí wọ́n ní à nípa tó rí ni o kìí ṣe nípa tó gbọ́ ọwọ́ àti àpèjúwe fún wa ó lóun rí wípé ní ìgbà tí Umar ibn Abdul Aziz tí ó kú láyé owó tó fi sílẹ̀ sáyé gbogbo òjò dínárì mẹ́wàá lọ wọ́n sì lo dínárì bíi mẹ́rin láti fi ralẹ̀ tí wọ́n sìn sí kàlífà nífà olórí fún gbogbo orílẹ̀-èdè Islam wọ́n sì tún lo bíi dínárì mélòó láti ra sọ gbẹ̀yìn sí lára ọwọ́ ìtọ́wá kùnú dínárì mẹ́wàá ọ̀hún ìní wọn pín fún àwọn ọmọ mọ́kànlá tó fi sílẹ̀ táyé. tọ ìgbà tí ẹlòmíì tí àsìkò kù tiẹ̀ tó òun náà nínú àwọn tọ́jú olórí ọmọ mọ́kànlá lòun náà fi sílẹ̀ táyé owó tí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ jogún ó tó mílíọ̀nù dínàrì. wọn wá ní ìdí ìkú o ó sojú mi o tí ọ̀kan nínú àwọn ọmọ Umar ibn Abdulaziz tí wọn ò jogún tó dì náà rẹ̀ ẹyọ kọ̀ọ̀kan lọ́dọ̀ bàbá wọn tó fi ń fi ọgọ́rùn-ún ẹ̀sìn tó fi ń fà kalẹ̀ fáwọn ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run òun ò kú tóun fi rí ọ̀kan nínú àwọn ọmọ khalifa tí bàbá tí wọ́n fi ẹgbẹ̀rún àìníye lọ́nà ẹgbẹ̀rún dínárì lẹ́fẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wọn tó fi ń sàgbé wọn àbí Umar ibn Abdulaziz kó tó kú pé ah, a adúrú dúkìá tẹ ní gbogbo ẹ ti pòórá báyìí ẹ ti fi tọ́lọ́ ẹ ti fi kí ní gbogbo ẹ ó ní à ah, ó lóun ń rí i pé kò sí ní tó lè wúlò fáwọn ọmọ tó lè fi sílẹ̀ fún wọn bí ìpayọ̀ lọ. o sì mọ̀ pé gbogbo ẹni tó bá nípa ẹ̀ ọlọ́run nínú wọn ọlọ́run ó náà ọlọ́run náà tá a bá nípa ẹ̀ ọlọ́run ọlọ́run kò ọmọ wa lẹ̀ kọ́dà bàbá kú tá a bá nípa ẹ̀ ọlọ́run ọlọ́run ní dá àwọn ọmọ wa dára wọn kọ́dà kámẹ́sì ìdí inú tó fi èyí tó jáde ní kíkẹ́ kó àwọn ọmọ yín kó payọ̀ lọ táwọn ọmọ bá ti nípayọ̀ Ọlọ́run lójú ayé yín àwọn ọmọ yín ò ní ra rẹ̀ lẹ́yìn fún yín táwọn ọmọ yín ò ní bàjẹ́ àmọ́ tẹ́ ẹ̀ bá kọ́ ọmọ kó nípayọ̀ Ọlọ́run wọ́n tó dájú ní pé bí ìgbà tí yẹn kàn tán ara rẹ̀ jẹ ni ṣé ń gbin kó sínú atẹ́gùn báwo ló ti fẹ́ wù kò lè wù láéláé torí ẹ̀ ìbẹ̀rù tí máa ń sèyàn lẹ́yìn ìgbà téèyàn bá kú ìbànújẹ́ tí máa ń sèyàn lónìí téèyàn fi sílẹ̀ tí ìpayọ̀ ọlọ́run ọba bá ń bẹ tí ìtẹ̀lẹ́tà lẹ́bi sọ̀rọ̀ bá àdúgbò náà bá ń bẹ ìyẹn bọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀rì kó ń bẹ nínú àwọn òbí gbogbo bá bí kálukú tẹ́ ń gbìyànjú lónìí kọ́mọ yẹn kàwé kó dé yẹn ńlá kó kàwé kó dé yẹn ńlá wọ́n bẹ nínú àwọn òbí tẹ́gbẹ́ táwọn mójútó fọmọ wọn ni pé kó mójútẹ́sìn kan payọ̀ lọ kó mójútẹ́sìn kan payọ̀ lọ ìjọba lè mọ ní òun fún àmọ́ ẹ wá rí láì tí èkó wọn ẹ máa rí lójú ayé wọn bó làwọn ọmọ ni wọn ti máa déyàn gíga lọ́rọ̀ wọn máa dà lọ́rọ̀ wọn máa dà lọ́rọ̀ wọn máa dà ó sì ti kọ́ àwọn ọmọ ọmọ yọ wọn lẹ́nu o ó sì ti kọ́ ọmọ ọmọdé wọn gbádùn Al-Imam Ibn al ó ní sẹ́yìn bá jẹ́ ni ẹni ọlọ́run ẹni tí ń tẹ̀lé sí anábì sallallahu alaihi wasallam kẹ́nìkan bá ń bẹ nínú ọmọ rẹ̀ tí ń yọ lẹ́nu tọ́mọ yìí tí ò jẹ́ ọ́dọ́dọ̀ fi lórí ọlọ́run tọ́mọ yìí ń dà láàmú kó ní kí wọ́n máa dúpẹ́ fọlọ́run òòrè lọ́lọ́run bá ń ṣe fún ọ níṣẹ lọ́lọ́run bá ń fọmọ yẹn dà láàmú níṣẹ fi ń gbé lẹ́mìí gbóná torí pé ọlọ́run bá fẹ́ pa àwọn àìdá rẹ̀ fún ọlọ́run bá fẹ́ mú àìdá kó fún un báwo irú èèyàn ò ní wọn fẹ́ jẹ́ nígbà tí gbogbo nǹkan rẹ máa ń lọ déédéé tẹnìkan ọmọ bú ọ lẹ́nu tẹnìkan ọmọ yọ ọ lẹ́nu kí lọ fẹ́ jẹ́ ganan ni màláìka kò lè tẹsẹ ẹnìkan jẹ wàhálà kan náà ẹnìkan jókòtà àdìgbòlù kan náà nítorí fún gbọ́ ọlọ́run kò déjọ gbẹ̀dẹ̀ àgbéyàmù kí nǹkan kan má di ọlọ́run àti ràlìjẹ náà wọ. tontorí di eléyìí ìbànújẹ́ ò ní sí nípa tó fi sílẹ̀ sáyé ìbẹ̀rù oníṣì fún ọ nípa tó ọgbà wájú tó kùn ìgbà tó bá ti pa ọ lọ tó sì ṣe dáadáa dáadáa òbí ó máa ń ràn mọ́mọ́ ọmọ máa ń jẹ nínú dáadáa òbí ṣùgbọ́n àìdá òbí ẹ̀sìn Islam sọ pé kò lè ràn ọmọ ẹ̀yin lẹ́yìn máa ń sọ pé nínú Yorùbá ike ẹjọ́ bá gbé kíní kan kà ọmọ rẹ̀ ọjẹ́ kíní kan ọjẹ́ kíní kan ọjẹ́ wọ́n mọ̀ fi yá bàbá wọ́n mọ̀ fi bí ọmọ àwọn alábòsí àwọn kà ni. nínú òfin ọlọ́run dáadáa lọ́lọ́run sọ pé tóbi bá ṣe ọmọ òrì mú bẹ àmọ́ ìdá aláìdá yóò lórí ara rẹ tọ́ ẹ mẹ́jẹ̀ ajẹ́ni tí wọ́n ọba gbogbo apáta kò sẹ́ni tó dáa àfẹni tí máa ń lọ kò túmọ̀ sí kan tó jẹ́ pé ó ju gbogbo èèyàn lọ kò túmọ̀ sí torí pé gbogbo àtẹni tí ń wù àtẹni fẹ́ ẹnìkan náà ni ọ̀sán àmà sọ táwọn kan náà sì gbọ́ ohun àtẹni tó ń gbọ́ náà gbogbo wọn lọ yẹ fún wọn fi ti sẹ́ kò túmọ̀ sí pé tí ọba ti sọ tiẹ̀ ti parí ọba àmà lò à Islam ti wò rí bá gbogbo apáta lọ́ba o sábà gbọ́rọ̀ ọlọ́run ẹ̀já tẹ̀lé ẹ mẹ́jẹ̀ á fi sílẹ̀ ká tẹ̀lé torí pé ẹni tó sọ ibi tó kàn jù wá ti gbọ́dọ̀ balẹ̀ sínú wá ti gbọ́dọ̀ máa dùn onípọ́lọ́ntọ́ dá wa ní bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí irọ́ wọnú ẹ̀ àtọ̀ táwọn míì tó ẹ irọ́ ni wọ́n ń gbé ká kí wọ́n á nínú wò ní dùn kí lọ́kàn wò ní balẹ̀ sí kò sínú pé nìkan fi kó bọyọ̀ fún ọ amẹ́nìkan parọ́ fún ọ wọn náà gbá ìkúrá nìkan ká fúnra rẹ̀ mọ̀nà tó o bá ti gbéde lárúbáwá ká àlàyé ìtumọ̀ tó ń kọ sílẹ̀ yìí tó eléyìí ọyọ kọkàn rẹ̀ ọba lẹ̀ àwọn àmọ̀ pọ̀rọ̀ ọlọ́ọ̀ni rọ ọ̀tọ̀ àmọ̀ tó ọrọ̀ ọlọ́ọ̀ni tukutu kọ̀tọ́ o nítorí pé a lè máa ṣe lónìí kárí pé sámà kọ̀ yàrá lù wá kárí pé ilẹ̀ kò rí mọ́ alẹ́ sẹ̀ káfí máa wá wò pé àti mú jẹ kò sí kankan tí èèyàn máa mú jẹ lágùn ọlọ èèyàn ń ṣe pamọ́ ni èèyàn ń ṣe pamọ́ ni ọlọ́run bá sì máa ti mú yàn án lẹ̀ láti ayé ń bì tí ó sì máa jẹ ìyàbọ̀ láti ayé ń bì títí dàlùkìyàmù kò sí tọ́lọ̀ wọn bò lè pè èèyàn wá ní fẹ́ pé kéèyàn jẹ́ ẹni tí wọ́n fi jófin táwọn mí ọmọ àwò kọ́gbọ́n kéèyàn wo tẹlómi kọ́gbọ́n ló pé yàn kéèsì kó ọmọ àwò tèèyàn kọ́gbọ́n àgbọ̀dọ̀ gbéra ga tọ̀rọ̀ ọlọ́run káyipá wa àtayọ ẹni tó lè tẹ̀lé lẹ́yìn tó lẹ́ni tó bá ti bẹ́ẹ̀ àwọn lọ́ọ́ máa ná ọ inú náà ni wọ́n máa bẹ gbére kéde ọlọ́run dàpọ̀ má ti wá lọ́ọ́ máa ná lẹ́yìn náà ọlọ́wọ́n bá wa ó tún sọ fún wa nínú àyà tó tẹ̀lé léyìí ó ní faman sọ̀rọ̀ mimman iftara ala Allahi kadiba aw kadhaba bi ayatihi أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أينما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين ìdí tẹ̀sí gbọ́dọ̀ pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tẹ̀sí gbọ́dọ̀ ṣègbéraga títí tẹ̀lé òun náà láyà tó tẹ̀lé yìí sọ fún wa ọlọ́ni faman adlamu mimman iftara ala Allahi kadhiba ìyẹn ni kíkù sẹ́nìkan tó jẹ́ alábòsí bí ẹni tó parọ́ mọ́ lọ kò sí alábòsí kò sẹ́ni dábòsí tẹ burú bí ìtẹni tó parọ́ mọ́ lọ ọparọ́ àwọn ayọ̀ ọlọ́run ó tú wọn ọparọ́ ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ ń sọ ní ọ̀sọ́ èyí tó sọ ó yí kúrò nídìí ń kò sẹ́ni tọ́jà lábòsí délé yìí lọ láti rí i pé pọ̀ àwọn ẹni tó yẹ wọn sọ ni wọ́n lọ́lọ́ sọ ńtọ́lọ̀ wọn bò wí ni wọ́n lọ́lọ́ wí ìdí ìnà tó fi jẹ́ pé àwọn tí ń ṣì àwọn èèyàn lọ́nà ló kọ́ pé àwọn fi wọ́n mọ̀nà wọ́n pọ̀ wọ́n pọ̀ nítorí pé ẹni tí ò mà nípa nínú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ń sọ borí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì amóhùnmáwòrán á rí i pé gbogbo èèyàn afa àfa nínú Ramadan gbogbo èèyàn lọdọ àfa àtọ́mọ́lé kí ó tó fẹ́ẹ̀lì àti etí ò fẹ́ẹ̀lì àti màálìm gbogbo wọn ló di sheikh kálukú kàgbé láwọn ní orí wọn sì máa sọ̀rọ̀ lórí tìrìtì wọn máa àrò sì máa já yẹn jẹ fi sáà náà sì sọ bá mi ṣé n táyà wí ni tó àwọn ẹrú ọlọ́run ti ń gbọ́ ńkọ́ àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún táwọn ń gbọ́ táwọn rúgbìn táwọn ń gbọ́ ṣe déédéé wọ́n sì máa parọ́ mọ́ lọ wọ́n máa parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wa sallam tó ọ̀sẹ́ni tó sábò sí ibi irú wọn o torí pé ẹ̀ ń parọ́ mọ́ lọ ẹ̀ ń gbé ayọ̀ ọlọ́run ìtọ́lọ̀ sọ ẹlọ́lọ́ sọ ètò sọ ẹ̀yí padà ulaika yanaluhum nasibuhum minal kitab oríṣiríṣi tafsir ló wá fún lẹ́yìn ọ̀kan nínú àwọn tafsir yìí báyìí ó ní í pé àwọn eléyìí ntọ́lọ̀ wọn bá kọ pé yóò ṣe wọn láburú yóò ṣe wọn náà aburú tọ́lọ̀ ń kọ pé yóò ṣe wọn yóò ṣe wọn náà látàrí ọ̀rọ̀ eléyìí tó ń pamọ́ lọ ojú wọn dúdú tó bá dijọ́ pé ndàrú kéèyàn ojú wọn dúdú tó bá dijọ́ pé ndàrú kéèyàn eléyìí tẹ̀sán sèrè abdullahi ibn abbas radiyallahu anhuma tẹ̀sán rẹ̀ mí ó ní àwọn wọ̀nyẹn ẹni ẹ̀sán ṣẹ́ tí wọ́n ṣe yọ jẹ́ tiwọn tó bá jẹ́ rere ni wọ́n rí rere tó bá ti dá ìdá wọ́n bá ìdá pàdé. أولئك ينالهم نصيبهم من الكتاب مجاهد òun sọ pé tùmọ̀ àyà yìí sọ̀rọ̀ pé àdéhùn tọ́lọ̀ ń ṣe fún wọn ní rere àtàìdá gbogbo ẹ̀ ni wọ́n rí Qatada Bahaq àtàwọn míì nínú àwọn mùfàsírì ní táwọn náà sọ̀rọ̀ tafsiri míì ní tí Imam al-Qurtubi táwọn sọ nínú tírà wọn táwọn afọ́ni tafsir náà ní ìsìgbà wa láti ọ̀dọ̀ Muhammad ọmọ Ka'b al-Quradi wọn ni ulaika yanaluhum nasibuhum min al-kitab ìgbé ńtọ́lọ̀ ńkọ́ fáwọn eléyìí wọn ò rí wọn ò rí nílé ayé ń bì ńtọ́lọ̀ ńkọ́ fún wọn ò rí láyé wọn ò rí iṣẹ́ wọn tí wọ́n ṣe tọ́lọ̀ ńkọ́ fún wọn ò ṣe wọn ò rí sí láyé arísìkí tọ́lọ̀ ńsọ fún wọn ò rí wọn ò rí láyé. iye ọjọ́ tó lọ nǹkan wọn lò wọn gbogbo ẹ̀ ni wọ́n rí kése pé á ti torí pé wọ́n pọ̀rọ̀ ọlọ́ọ̀ni rọ káwa tètè ká wọn kú olókè pẹ̀ kése pé á ti torí pé wọ́n pọ̀rọ̀ iṣẹ́ tá a ní wọ́n rí ṣe láyé kí wọ́n má rí ṣe má pé á ti torí pé wọ́n pọ̀rọ̀ wọn rárá o torí ni làwọn الإمام ابن جرير الطبري شيخ المفسرين أو ناس àwọn náà tẹ̀lé ìlẹ́ta wípé ìpọ̀rọ̀ náà nírọ̀ kò pé kọ́ ọmọ ìrìn tọ́lọ̀ ń sọ pé ó lè ṣe láyé ṣe ọkọ̀ lé ó ra mọ́tò ó ṣe gbogbo ẹ̀ kọ́ ọmọ lérò pé bóyá ẹ tó bá pe sáǹsì ọ̀dà kó la ṣe rí lẹ́kọ́ tó bá pe sáǹsì ọ̀dà mọ́tò la pàkì kalẹ̀ yẹn tó bá pe sáǹsì ọ̀dà kẹrìnàfẹ́ táwọn ọmọ lérò nù wàá rí ṣe gbogbo ẹ̀ wàá rí ṣe arísìkí tọ́lọ̀ ń kọ́ pé ó ní wàá ní iye ọjọ́ tọ́lọ̀ ń sọ pé ó lò láyé náà ló lò ṣùgbọ́n o pé wàhálà tó bọ̀ tán rí o pé wàhálà tó bọ̀ tán rí o eléyìí lọ̀rọ̀ tó lágbára jù pé àwọn tí wọ́n pọ̀rọ̀ ọlọ́ọ̀nirọ́ tán parọ́ mọ́ ọlọ́ọ̀n tán pọ̀rọ̀ ọlọ́ọ̀nirọ́ tí wọ́n ń sọ pọ̀rọ̀ ọlọ́ọ̀n tọ́ka ń sọ tọ́ka ìjọlọ ń sọ pé wọn ò lè dé láyé wọn ò lè àrísìkí tọlọ ń kọ fún wọn wọn ò lè àti pé pápá gan gbọ́dọ̀ kú wọn wá pé wọn ò ní kú ṣùgbọ́n kí ni ó ṣe wọn hatta idha ja'atuhum rusuluna yatawaffawnahum ẹ retí o kí ni ó ṣe wọn lọ́jọ́ táwọn ìránṣẹ́ àwọn Ọlọ́run bá dé wá bá wọn láti gbẹ̀mí wọn níjọ́ tí àwọn aránṣẹ́ wa bá dé láti gbẹ̀mí wọn. àyà yìí bẹ nú àyà tó tọ́ka sí pé màlẹ́kà kú ó láwọn màlẹ́kà ti ràn lọ́wọ́ màlẹ́kà kú ẹyọ ni ṣùgbọ́n ní àwọn màlẹ́kà míì ti ràn lọ́wọ́ láti gbẹ̀mí àwọn ẹni tọ́jọ́ kún wọn bá pé ìdí ni ìtọ́nà sọ pé ẹ títí tí ó fi di pé àwọn títí dijọ́ wo ni tẹ́bí títí dijọ́ tí àwọn aránṣẹ́ ó dé wá bá wọn ni tí wọ́n wàá gbẹ̀mí wọn. torí ẹ̀ níjọ́ yẹn kò sóríire fọlórí ibù kẹ́ẹ́ bọ́lá ti sọ pé innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun dájúdájú àwọn ẹni tó ń parọ́ mọ́lọ́ wọn ní sóríire o wọn à ní sóríire mata'un fid dunya ìgbádùn kékeré iná ní tiwọn tí wọ́n jẹ láyé nìyí thumma ilayna marji'uhum lẹ́yìn rẹ̀ ọ̀dọ̀ àwọn ọlọ́wọ́n bá ní wọ́n fàbọ̀ sí o thumma nudhiquhumul 'adhaba ash-shadid lẹ́yìn rẹ̀ àmọ́ ọtọ́ ìyà tó le koko àmọ́ ọtọ́ wò bima kanu yakfurun nítorí àgbàgbọ́ tí wọ́n ti ó túmọ̀ sí pé wọ́n gbádùn láyé àwọn náà wọ́n rí ìdè láyé wọ́n rí àrídèjì. ọjọ́ ọkú wọn ni wọ́n kù ṣùgbọ́n wọn ò ní sórí rẹ̀ wọn ní sórí rẹ̀ náà lọ́lọ́ tó ti sọ pé wa man kafara ẹni tó bá ṣe kèfèrí sọ́lọ́ má jẹ́ kí ìṣe rẹ̀ ọ̀bọ̀ ọlọ́kàn jẹ́ o a ọlọ́run bá wa púpọ̀ ìwà wúru ti téèyàn bá ń mọ irú ìyàtọ̀ lọ́n pèsè kalẹ̀ dẹni tó bá takò tiẹ̀ ọkàn yóò máa bàjẹ́ fẹ́ni tó bá ti kẹfẹ́ rí ah, kí lọ́kàn yín balẹ̀ sí lórí ìbàjẹ́ tẹ̀ ṣe kí lọ́kàn yín balẹ̀ lórí ìbàjẹ́ tẹ̀ ṣe sẹ́yìn ọmọ wo pé à ń pè yín à ń pè yín ẹsẹ̀ tó lọ́ọ̀ ẹsẹ̀ tó ẹ̀ sì gbọ́ ẹ̀ gbà garanti wò lẹ́ni ọlọ́run bá ń fi ànábì lọ́kàn balẹ̀ ẹ̀sẹ̀ tó gbogbo àti fẹ́ni tó bá ṣe kèfèrí o fala yahzunka kufru má jẹ́ kí àgbàgbọ́ rẹ̀ ọkọ̀ ọlọ́kàn jẹ́ o ilayna marji'uhum ọ̀dọ̀ wa ni wọ́n fàbọ̀ sí fanunabbi'uhum bima 'amilu á wàá fún wọn nírò nípa tí wọ́n gbélé ayé ṣe inna Allaha 'alimun bi dhati sudur ọlọ́run máa ń ti bẹ́ẹ̀ nù báyà kálukú ká tó wá pé tó ń sè numati'uhum qalila ẹjẹ ajé wọn gbádùn díẹ̀ láàyè ẹfi wọn lẹ ẹjẹ wọn gbádùn díẹ̀ láàyè thumma tarruhum ila adabin ghalidh o lẹ́yìn náà á mú wọn á mú wọn á tú láti wọn wọnú yàtọ̀ lé koko lọ́la kìyàmù ọlọ́dà kò má ṣe tiwa bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé bí máa ń takùtọ̀ lọ́n kọ́mẹ́tọ̀ kan wọn balẹ̀ o bí bá tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam kọ́mọ́sàkùn nára o ọlọ́run dẹ́ ọ ni o ọjẹ ìwọ̀nba tọlọ ń kọ kóòrì láyé torí kó lè ba lọ sí òǹgẹ ìyá tọlọ ń tètè tó kalẹ̀ jọ. ọ̀rọ̀ ọlọ́run tó ní hatta idha ja'atuhum rusuluna yatawaffawnahum tẹ́bí títí tí àwọn aránṣẹ́ owó fi dé wá bá wọn ni láti wá gbẹ̀mí wọn. qalu aynama kuntum tad'una min dunillah ọmọlẹ́kọ̀ọ́ máa fi wọn léèrè pé àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́mbó àwọn tẹ̀ ń pè lẹ́yìn ọ̀nà níbo làwọn wà lónìí kọlu bọlu àná wọn ni wọn ti sọnù wọn ti sá mọ́ alọ wọn ti pa wá ti wọn ti fi wá lẹ̀ níbo làwọn nǹkan yẹn wá wà tí wọn fún un tí wọn ni wọn á gbà yín lẹ lónìí àṣetọ́ni tẹ̀ ń sin dà lónìí àwọn àlìjánu tẹ̀ ń pè dà lónìí Ọbàtálá tẹ̀ ń pè dà lónìí oṣooṣo tẹ̀ ń pè dà lónìí. tó gbogbo wọn ti sá lọ́wọ́ fi yín lẹ̀ ọlọ́run bá ń fún wa ní ìròyìn bíi pé ńgbà táwọn àwọn ọ̀sẹ̀ bọ̀ wọ́n fi kú sẹ́rù bá wọn ti gba ẹ̀mí wọn lọ sínú náà wọ́n fún wọn pé ntẹ́ǹtì ń sẹ́bọ́ sọ́lọ̀ ń dà nílé ayé àwọn lẹ́yìn ọlọ́run ọba dà lónìí tẹ́ǹsìn yàtọ̀ sọ́lọ̀ àwọn ṣéwù tó sọ pé ẹ dìde irú àwọn gbẹ̀yìn wà lùdánádà ẹ pè wọn kí wọn wá gbà yín lẹ́nu nínú tẹ wà nù ẹ. qalu dallu ni ẹ má da àwọn lóhùn wọn ti sá mọ́ àlọ́ hmm? láǹfààní kàtà tẹ lè ẹ tẹ́lẹ̀ náà láwọn olórí ibú ọkẹ olórí ibú làwọn lónìí ọ̀rẹ́sẹ̀ wa mọ̀ wọn lólórí ibú. وشهدوا على وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين àwọn fúnra ara wọn wàá fọ ara wọn gbà wọn jẹjẹ pé kèfèrí làwà o wọn ní kèfèrí làwọn o ní ìgbà tí ò wúlò mà ni wọn gbà pé kèfèrí làwọn. tọ kí wọn á ní láárí gbígbà tẹ gbà ní ìsìn nígbà tó ti bọ́ orí kí láǹfààní gbígbà tẹ gba ní ìsìn nígbà tó ti dájú pé nu náà lẹ̀ lọ kí láǹfààní gbígbà tẹ gbà nígbà tí ò wúlò mà sọ̀rọ̀ yín ti padà já sórí ibu àsìkò yìí lọ́lọ́wọ́n bọ̀ fẹ́ pé ká dúró de o kó tó di pàwọ́ gbọ̀ o tọ́lọ́n fi ní ká máa tẹ́tí gbọ́rọ̀ òun o ká lè bá àyíwá padà kó tó di pé yóò di àbámọ̀mọ́ wa lọ́wọ́ àsìkò àbámọ̀ yìí lọ́lọ́wọ́n bá fẹ́ là wá kúrò ńlẹ̀ tá a fi jẹ́ mùsùlùmí tá à ń sojú kòkòrò láti tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dọ́wọ́ wa oníkàlùkù mójú tẹ̀sìn rẹ̀ oníkàlùkù ọbẹ̀rù ọlọ́run oníkàlùkù ọ̀rántí pé ọjọ́ kan ọjọ́ kan ò tí gbogbo ń dáhùn wí ìjọ padà mọ́ lóòótọ́ ò kọ̀wá ní sẹ́nìkan tó lè pè jẹ́rìí sí ma òdodo ni àbí èso òdodo ọlọ́nkọ́ ràn wá lọ́wọ́ lórí àtúmọ̀tẹ́lẹ́ jẹ́ ọ ràn wá lọ́wọ́ lórí àtúmọ̀tẹ́lẹ́ ká nàbì rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́nkọ́ ti kẹ́ wa ká tó kú kọ́ kẹ́ wa nínú sàárè wa kọ́ gbà wá kọ́ là wá kó kẹ́ wa lọ́la gbẹ̀ndàlùkìyàm kọ́mọ̀tì wa lọ́ọ́ máa ná kọ́má jẹ́ kí iná kọjí ara wa kó sì má ti wá lọ́kàn nínú ẹni tó sori ibu láyé abilọ́lá kìíyàmù pẹ̀lú ògbọ́lọ́ ìdánilẹ́kọ̀ọ́ wa yóò tún wáyé ní ọjọ́ àlàrúbá tí ń bọ̀ kò ní sí lọ́la torí pa nídánilẹ́kọ̀ọ́ nílùú mi lọ́la abẹ́lẹ́ wọn wa kó ṣàánú gbogbo wa subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك táwọn lè bẹ̀rẹ̀ níjọ́ kejì ọdún kò bá dáa pípẹ́ ṣe sùúrù náà kẹ́ ẹ kọ́kọ́ gba Ramadan já nígbà tí ẹ bá gba Ramadan já kẹ́ ẹ máa wá béèrè lẹ́yìn náà ẹ má kàn jù alẹ́ kò sọ. náà kí la tó kọ rẹ wàràkọ bọnùnàwó bal. àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ bíi dáàdi ni ọ tẹ ẹ bá rí kẹ mọ náà wà ní kíkọ. pé èyí tí a máa mú wálé ìgbà pé mẹ́ta àwọn ìlànà àwọn àwọn náfìlà rákà méjìlá sànàbì sallallahu alaihi wasallam sọpọ ẹni tí wọn mójútó lóru àti lọ́sàn Ọlọ́run bó ti torí wọn kọ́lé kan fún lálùjánnà àmọ́ pé nínú àwọn náfìlà ẹni rákà méjì lẹ́yìn sọláàtìlà ìṣá oníbèrè wa gbé nínú Ramadan ní tí a máa mú wa ṣáájú sọ̀láàtì tarawih ní abilẹ́yìn tarawih àlèmúwálẹ́yìn sọ̀láàtì tarawih ṣáájú sọ̀láàtì tarawih kótó di kó abẹ́rẹ́ sọ̀láàtì tarawih náà mú wa téèyàn bá mú wa tó mú wa lẹ́yìn tarawih abilẹ́yìn wítìr oṣù tó burú mi kẹ́bà ti sọ̀lá yìí pé wà nù súnà fún anabi máa ń méjì lẹ́yìn wítìr eléyìí tó túmọ̀ sí pé tá a bá ní náà sílà kan tá a wítìr kò burú parí ìgbésẹ̀. owó ò ní fún ṣé ń fún lérè àbí ń fún lójú owó. tàbí twenty tàbí thirty ní pé òye kò ń fún jẹ ìdí nígbà pé ìdáná wà ní pé pé owó máa ń há iṣẹ́ náà ṣe pé lórí kò ń fi ṣe. ọ̀tọ́ kéèyàn kó fún yàn bíi two hundred thousand bí káwọn máa fi ṣòwò ẹnìkan wọn fi ń ṣòwò ẹni tí wọn fi ń ṣòwò yìí wọn á lòun ò lè sọ pàtó iye owó tí ń wọlé ṣùgbọ́n tó nǹkan mà ní pé tó bá ti wọlé ìgbà míì ń bẹ tó ń fún olówó ní ẹgbẹ̀rún mẹ́wàá ìgbà ogún ẹgbẹ̀rún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹni tí wọ́n ń fún lówó báwọn kò sí máa délé nítorí dájú ni pé lè ní jẹ ń gba èlé lórí owó tó fún wọn bí ìgbà tó yá ni lówó gbèlè nù èmi lábẹ́ òfin ọlọ́run ọ̀tọ́ka yáyàn lówó ká máa gbèlé lórí rẹ̀ tó bá ṣe é pé òwò lẹ́bà fẹ́ máa fowó yẹn ṣe lódodo níta ẹ̀sẹ̀ ni wípé a gbọ́dọ̀ mọ níta fowó ṣe níta fowó rà tá a fẹ́ máa tà àti rà kalẹ̀ láti má yé tá a rà ìgbà wo láà máa fi ìdúró owó sí. Si láti mọ iye tá a pa iye tá a jẹ lérè lórí ojú owó bẹ́ẹ̀yìn oṣù mẹ́fà mẹ́fà bẹ́ẹ̀yìn oṣù kọ̀ọ̀kan bẹ́ẹ̀yìn ọ̀sẹ̀ kọ̀ọ̀kan bí bísínẹ́sì yẹn bá ṣe rí kọ́dọ̀ ó lè jẹ́ kó tojúmọ́ bí bísínẹ́sì yẹn bá ṣe rí wọ́n á gbó oúnjẹ lẹ́ ń ta oúnjẹ ń sì ń yá ń bẹ̀ ẹ lè máa sírò rẹ̀ lójoojúmọ́ pé lónìí o àmọ̀ pé gbogbo two hundred thousand yìí la fi pè ìgbà tá a ka owó nírọ̀lẹ́ owó ti di four hundred àjẹpẹ́rẹ́ èlò la jẹ two hundred a wà àtijọ́ kan ìpè báyìí la máa pín èrè èrè tá a jẹ ọ bàbá ti ní ká fún un a máa fún lójoojúmọ́ ìta bá ti pè lọ́sọ̀ọ̀sẹ̀ láàmà zero rẹ̀ bàbá ti zero rẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìta pè lóṣooṣù oṣooṣù ìta pè ní mẹ́fà mẹ́fà mẹ́fà mẹ́fà ọdọọdún ọdọọdún ọ̀hà kẹta tààmọ́ pé ọ̀ yọ máa fún ọ yé báyìí ló bá ti yọ èlé lọ ń gbà ọ ọlọ́run ti tẹ̀lé lé o àlékún sọ. wọn lọ rọ ọsẹ kan wọn wá kọ sínú rẹ pé kóòdù kan tó wà ń bẹ o bá ti fi ránṣẹ́ sí nọ́mbà tó wà ń bí o wọ́n bùn ọ ní káàdì tó fi pè yàn. pé tọ́tọ́ káwọn pè kóòdù àkọ́kọ́ ni pé gbogbo àwọn ọjà tí wọ́n ń tà pẹ̀lú pé bá rà wà bẹ́bùn bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà tẹ̀tẹ̀ ni tẹ̀tẹ̀ ni pé kò sí tọ́kàn pọ̀ bọ́dọ̀ ó ti lọ́lẹ̀ làwọn wá àwọn òṣìṣẹ́ máa ṣẹ̀ríà kẹ̀kẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ wọn káfìrí ni ra sọ́ọ̀fù yìí o ọ̀bọ̀ owó ń bẹ̀ àbí òsì wọ́n sọ pé bọ bò ó ẹ̀rí ni máa tí máa tù tó náírà ló ń bá eléyìí pé hundred lọ kó ra bá ìjà gbogbo dán ni gbogbo eléyìí wọn náà ti bẹ́ẹ̀ kó tó ti bẹ́ẹ̀ kóòdù kan náà ló fi òkúta tẹ́tẹ́ nù ọ̀ọ́mà bẹ́ẹ̀ tó fi ra wọn á ní kó pe nọ́mbà yìí wọ́n gbọ́dọ̀ pe nǹkan kan pe nọ́mbà kù náà. yàtọ̀ sí pé wọ́n ọmọ kí wọ́n ń ta tẹ́tẹ́ kan bíi sẹ́ẹ̀tì nìsín tẹ́tẹ́ ibẹ̀ ibẹ̀ ibi tí tẹ́tẹ́ pọ̀ sí jù wọ́n lè ní kó lóṣù two hundred àwọn fún four hundred nìyẹn lábẹ́ òfin ṣẹ̀ríà tó gbogbo ẹ̀ náà làwọn èèyàn ti ń dọ́gbọ́n jẹ tí ó kó bá wọn ní rọrùn jọgbọ́n ní òkè àná wọ́n máa sọ pé wọ́n lọ́nbó lọ́ràn yìí ti wá wọ́n máa sọ pé di káàdì ni káàdì tó ń fi ń pèlú kó bọ̀ jọgbọ́n ní òkè àná tó nísìnyí wọ́n kàn lódì káàdì hundred naira ni láì jẹ́ pé wọ́n fọkàn sí pé ẹnì kó fún ọ ní nǹkan kan ó tiẹ̀ mà ó tiẹ̀ fẹ́ mà torí ò nírú àwọn tí máa sọ̀rọ̀ ìgbìmọ̀ fún wọ́n bá ti dọ́bù rẹ̀ máa bọ́rọ̀ rẹ̀ lọ torí pé wọ́n ọ̀rá lórí ẹ̀ òtítì tọkàn pẹ̀lú ẹ̀ lè jẹ́ bó ti jẹ́ ṣùgbọ́n tó tẹ ìdí tó fi ní pè wọ́n ní pé sọ̀rọ̀ pé ọlọ́wà fi tẹ̀ pósẹ́sì ẹ̀ ní tó ọ̀gbọ́dọ̀ pósẹ́sì náà sáré pósẹ́sì. ẹni tó yẹ pé báyà ti tọ̀rí kọ̀ òtí wá rí i pé kọ́dà gbígbà tí tọ́rí kan yóò kó báyìí lásán ni kẹsì kọ́dà bí ó dájú ni tó wá ló ń fẹ́ túbà ń fẹ́ máa tuntun náà ṣé yọ wẹ̀ sínú Islam àbí ọkàn pé mi náà di ẹni tí tẹ̀lé súnà ẹ̀ máa tẹ̀lé súnà fún mi kí n máa tẹ̀lé kò tó fún mi kí n máa tẹ̀lé súnà fún pàápàá jùlọ tọ̀rí kọ̀dúrẹ́ pé ó sọ àkójọpọ̀ ètò ní kúfúrò nínú tó yóò tù bá lọ sọ́dọ̀ lọ yóò sọ pé amantu billah ọgbọ́lọ́ngbọ́ wáyé gbaná ni wọ́n á padà sínú Islam bìbí o ti gbọ́dọ̀ padà síbi dàgbàdàgbà ti tẹ́lẹ̀ mọ́ àbùkátà bí ká sọ fún ọ nàám nàám. àyọ̀sọ̀lá yìí fún wa náà kí lọ́ọ́ fẹ́ ṣe kí lọ fẹ́ tètè ní ìsìn ìwọ ti jọ́ ọjọ ọlọ́run á lọ́wọ́ mọ́ o sì ti di àwọn èèyàn púpọ̀ lọ́nà náà tẹ́lẹ̀ kí lọ fẹ́ ṣe sọ̀lá ikú wa ni èmi ò sí mo ti fi ọlọ́run ti màmí ẹ̀yin ń o ẹ̀hẹ́n èyí dàbí ìgbà tó pé mi lẹ́lẹ́ náà mo bọ́kùn tó bá jẹ́ pé òwe lèèyàn ti kọ èèyàn kọ̀wé nípa àdìrà yóò tún wá kọ̀wé nípa àmàlà yóò wá jọ fún kó gbogbo òwe tó ń kọ ọ̀hún ìtọ́ bá sẹ́kù lórí àtẹ̀kùn kókó kò sí fún títà mọ́ yóò wá kọ̀wé tọ́da èyí tí yẹn bá ti sọ lọ́rọ̀ ṣe jáde ní ìdánilẹ́kọ̀ọ́ wàá tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ ti dáadáa láti fi yá àwọn èèyàn èmi ò ṣe máa o kí á lọ rí mi ò sí ma ó sì ṣàlàyé lórí tó tó dà gbogbo ẹni tó bá ní ìwọ ló máa ń tẹ̀lé ìwọ ń bọ́ pa ọ̀bọ tí ọ̀pọ̀ lọ́dọ̀ kò sí tọ́pọ̀ àwọn àti ẹ̀pọ̀ torí ẹ̀ láyé ń bí abilọ́lá kì í àmà kò sí connection kan whatsoever ẹni tó sì ti kú tó yẹ pé ìwọ náà ni o sì lọ́nà tó ti kú tó kú lórí ìsìnà ọ̀ntọ̀rọ̀ kọ́ lọ́wọ́ forí jẹun ìlérí kọ́ lọ́wọ́ forí jẹun wọ náà. Aleykum salaam. ṣe sọlá dáadáa lóbìnrin lè ṣe sọlá tó kù lọ dáadáa. kò sí tàn kò sí tàn tó bá máa ma jẹ alátàrí kó jẹun àbọ̀ mu ni kò sí tàn àmọ́ dàrá yìí èèyàn burúkú sì ni ọ̀yọ́ kó kábùkù tẹ̀sùn tí ọmọ wò kó wọn sẹ nǹkan tẹ sọmọ tẹ gbàtìlá rẹ dànù wá ilé yẹn burúkú jáde jáde sẹmọ pé lọla yóò sọ̀rọ̀ abájú bá àwọn ìgbẹ àmọ́ pé yóò ṣe fẹ́ràn libọkùn lọrùn ẹrú gbígbá oṣù méjì tàbí ọbọ eléyẹn wà fẹni tí ọba máa mọ bóbìnrin lò eléyẹn làdé ti wà lórí o ṣùgbọ́n ìjọ ń sọ pé tó bá jẹun àbí tó ọba máa mọ mọ mi ó tún ṣe tààrà ọ̀rọ̀ Imam Malik àwọn wò ó tí bíbóbìnrin lò ìgbésẹ̀gbẹ́ náà máa ma bàwẹ̀ rẹ̀ jẹ́ ni eléyìí náà máa ma bàwẹ̀ rẹ̀ jẹ́ ni wọ́n yẹ ká fún náà nídàájọ́ ìrè ìta àkúsẹ̀ kẹ́lómi náà wọ́n bá ti bẹ̀ ṣùgbọ́n ìtọ́ dọ́gba ni pé ìjẹ́ yìí wá lórí rẹ̀ bẹ́ẹ̀ yìí ti wà láàmú àlò ànílò fún ìjọ wa lò náà. Hmm, àìkákùn òkú káwọ wa máa sọ ọjọ́ ọba tẹ̀lé ni tẹ́ mọ̀ pé àìní kakùn ló sọ àwọn àbádò kúrọ̀ tọ́lá àwọn oṣù gbogbo pé tá a bá sọ owó ìtọ́wánu sẹ̀rí àìsàn àbí òye gbogbo wọn máa tẹ òfin lójúmọ́ lẹ̀ ìdínú dání sẹ́nu ìjọkútọ́ ọba lọ di olókùn iye òkèlè tó ọba jẹ iye ọdún tó dẹnu ìlàjà àgbà tọ́lá ti wọ pé tó ń bá parọ́ báwọn ilé ti bẹ̀rù ẹgbẹ́ níbi kẹ́ parọ́ mẹ́sàn-án lọ ìtọ́jú òdodo náà lẹ́sọ̀ fáwọn torí pé ẹni tí ń bẹ̀rù ọlọ́run ó ti tó ó dìnà láti màá mà já àwẹ̀ rẹ̀ pẹ̀lú oúnjẹ àbómi tó bá mà pé tó ń sin ẹ̀sẹ̀ ni ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run ẹ̀ ń dáná bí ọmọ pánú àwẹ̀ wọn kọ́ kí ló dé tí gbogbo ọlọ́jọ́ ebi tọ́lọ̀ ń fẹ́ kárí látara àwẹ̀ náà ní ń dè wá ọlọ́run ní làálẹ́kùn tẹ̀sítọ́kùn kẹ́ni máa bẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ payọ̀ ọlọ́run náà lè jẹ́ àjọ tani ó mọ̀ ìtẹ́jú ó mọ̀ àmọ́ payọ̀ ọlọ́run tó ìpayọ̀ ọlọ́run tó bá wọn rí látara àwẹ̀ oní ọ̀sẹ̀kù kù ọ́ tó fi rí lò nínú ìgbésí ayé rẹ̀ yòókù ìní ó fi jẹ́ pé nínú ìgbésí ayé rẹ̀ tọ́lọ́mbà kọ́ pé tí èsì ìyàwó rẹ kọ́bọ́ra rẹ ó kó ní dandan àti kó ọgbọ́n ṣe tí wọ́n máa sọ pé mi ń bẹ̀rù ọ lọ. táwọn kọ́ ga ọ wá wà tírìn pẹ̀lú àwẹ̀ sọmọ pé ó ń jọ yìí ó ń ọ kọ́kọ́ dáràn náà máa fi ń nà wọ́n hàn gọ̀fóró lọ́lọ́ torí wọn àwọn àfa lọ bá sọ. ẹ má sọ ẹ má parọ́ mọ́ lọ irú ẹ náà ní ti àwọn ọ̀dọ́ kan náà ní máa wò pé níta ní kí ẹ ti sílẹ̀ ẹ ti sílẹ̀ lẹ́rọ àti káwọn pè ní kékeré náà irú ẹ náà sọ pé tó bá gba lọ wa tó ti di jẹun ó ti di kíni <laughs> ó ti di kékeré gbogbo ẹ̀hìn tí ìbá sáré ẹ̀sìn ẹ má gbé wọnú ẹ̀sìn iná làná sallallahu alaihi wasallam sọ pé nítorí rọrùn lẹ̀sìn ẹnì fún òní fún ọwọ́ ìlé mẹ́sìn àbí kẹ́sìn ògbórí ẹ̀ sẹ́wọ̀n pé nígbà gbogbo nǹkan yìí èsè tuntun ìgbà kan àwọn kan ti wà tí wọ́n máa ń sọ pé tó bá fa ago sọ́wọ́ ó tó bá lu awù ó di tó bá gun mọ́tò ó eléyìí tó dínkù díẹ̀ àwọn fìtínà tuntun míì tún dé tọba fi síbi jọ wọn lòdì kèfèrí tọba mú tẹsán lọ wọn lòdì kèfèrí. tó gbogbo bí àwọn eléyìí náà àwọn fìtínà torí pé àwọn àríkúndá àtàṣejù níṣẹ́ ló máa ń wáyé nígbà tá yìí tó pé ọba ti ń pẹ̀ sí. àwọn sì máa wọ pé until táwọn bá sọ ipò di kèfèrí ló tó lè sílẹ̀ Islam sì sọ wípé tọba pẹ́ni tí ò ya kèfèrí ní kèfèrí ìwọ ló mo rò pé wa ìdí tá a fi gbọ́dọ̀ sọ ẹnu wa sọ̀rọ̀ ni náà má lè tó sọ̀rọ̀. kí lẹ́yìn ka mẹ́sẹ̀gì kan fi ránṣẹ́ sí yẹn torí pé gbogbo mẹ́sẹ̀gì kan fi ránṣẹ́ yẹn á mọ kóòdù kan máa fi fi ránṣẹ́ àbí ẹ̀kọ́ five two three kìíní four o three kìíní kan ẹ̀rọ àdìgbà ọgbẹ́ kọkàn dìlítì ẹ̀ dìlítì kìíní kan rubbish nonsense. so gbàtí mi ò bá ti mọ ẹni tí wọ́n láwọn ń jẹun èmi kàn ló di káàdì tẹ̀ you don't have to but wọ́n lé pé láti pilẹ̀ níta mi náà fojú sùn ògbòrò ẹ̀rẹ́ lómi ní ìtìjọ́ máa sọ pé ẹ wọn ò ní lóòdù báàdì àfijọba ìtìjọba ìtòtò máa lóòdù jọ yẹn wọn á dọ́bù rẹ̀ fún un tó gbogbo eléyìí ẹsẹ̀ mọ̀ fún àwọn afúlàní kò sí tọ́ka àwọn pẹ̀lú islam kódà àwọn kọ́mpìnì mi wà ńbẹ tó ti fún àwọn mùsùlùmí lónìí kẹ́ bí alẹ́ ti sọ láti yẹn gbó lẹ́yìn pé náà etí sọ̀lá etí sọ̀lá àwọn lárúbáwá ni wọ́n ní àwọn Imarat al-Arabiyya al-Muttahida United Arab Emirates àwọn ni wọ́n ní so bẹ́ẹ̀ náà ní zayin yẹn tẹ̀lé àwọn náà wọ́n ní tó kò sí tó kà wọn pẹ̀lú pé bóyá ọ̀kan bá ìsìláàmù ọ̀kan ọ̀bá ìsìláàmù owó làwọn náà wá competition làwọn ń ṣe bẹ́ẹ̀ sì ṣe ń ṣe náà wọ́n ń ṣe ń lẹ̀ lárúbáwá tó báwọn bá sì ṣe ń sọ ìlànà olùmọ̀tìlẹ̀ lárúbáwá náà ń sọ fáwọn èèyàn náà ti pọ̀ jù láàrin nìkan tó bá sì ṣe ń sọ yìí bẹ́ẹ̀ náà làwọn olùmọ̀tìlẹ̀ lárúbáwá náà ń sọ fáwọn èèyàn mẹ́sìn ọlọ́ọ̀ṣẹ́ rí nu ẹ̀yin ó sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tó bá fẹ́ àti rárá o sọ pé sọlá lóru rákà méjì méjì sọ àyíká wa máa ti rákà mẹ́rin ẹ má béèrè bí ó ṣe tó ẹ má béèrè bí ó ṣe dáa tó máa ti rákà mẹ́rin ẹ má béèrè bí ó ṣe tó ẹ má béèrè bí tó agbọ́dọ̀ túmọ̀ àdìsí yẹn lọ́nà tó fi ní takora wọn tóró ló sọ fún wa pé sọláàtù mesina mẹsìnà mẹsìnà ọ̀rọ̀ rẹ̀ sínú wọn á ròyìn fún anú sẹ rẹ pé máa ń ṣe rákà mẹ́rin kó tó tún ó yọ sàlámù yóò tún ṣe méjì yọ sàlámù tí méjì bá méjì ó di kíni ó di mẹ́rin lẹ́yìn ìgbà tó bá di ni ó jókòó yóò sinmi kó yóò tún ṣe méjì yóò tún sálámà yóò tún ṣe méjì yóò tún sálámà lẹ́yìn tí méjì ń bá tún pé mẹ́rin yóò tún jókòó yóò tún sinmi kó tó wá di kó ṣe wíjì eléyẹn nàám ìtumọ̀ mẹ́rin yẹn kó ṣe kó ṣe mẹ́rin papọ̀ nítorí pé ọ̀rọ̀ tó bá takò tẹ́ ọ̀rọ̀ la máa ń tì síwájú ọ̀rọ̀ ló sì sọ wípé sọ̀rọ̀ lẹ́yìn mẹ́tìnà mẹ́tìnà ànágbé ọlọ́yin sì takò ń tó bá sọ ẹlẹ́yìn bẹ́ẹ̀ ni ètò pọ̀jù nípa nàbí máa ń fi papọ̀ mẹ́ta ètò pọ̀jù subhanahu wa alhamdulilayi sọ̀rọ̀ ńlá ilaha illa ẹni ìsọ̀fẹ́ kọ̀ọ̀tù.